ẹ tó máa school fees. ah ah Tóyìn ṣe ṣe ìyàwó mi Lo. Lo. Lo. fi oju kó mọ́lẹ̀ Lo mọ́ lójú Lo. Lo. ló ń pòṣèlé lórí bẹ́ẹ̀ kí ló bá gbọ́ nonsense yẹn and that is errant nonsense You ìwé ìwà bí èbí ọmọ tí ò ní home training ah ìyàwó My friend, get out of here get out of here Oju ń pòṣè òpó school tó fẹ́ gbà yẹn òun ló pòṣèlé lórí yẹn nonsense tájà abẹ́rẹ́ mú mi. Eh, bó ṣe ń ṣe nìyẹn. bó jẹ́mi àti ẹ̀ náà bó ṣe máa gba wájú tó máa gbẹ̀yìn tó máa máa fólé mi lórí ni eh, owó já máa wò ó aya mi ìwọ ni máa bẹ̀rẹ̀ má bínú tiẹ̀ ah. dàpọ̀ kí ló dé láti bí ìjọ mẹ́ta eh, olóhùn bọ̀ òun bọ̀ òun bọ̀ ààrí ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀. ẹ ò mọ mi ẹ níbí nìyí jẹ́rìí ọ̀nà ló pọ̀ Mm, ọ̀nà ló pọ̀ jàre pé ajáyé màbá yìí mọ́ni àti business àti iṣẹ́ sóyò ẹ̀ẹ́dì bínú náà ni. bọ́nà bá pọ̀ fún wọn ìyàwó ẹ̀ ń kọ́ sọ́nà tó pọ̀ fóun náà ni. mo mi ewu ìkankan náà ni gbogbo ṣé mo fún mi náà màá sí ṣọ ìgbà mi táwọn ọjà mi bá dé pé tó ní mo já tán mo lọ gba táìmù àti lọ egungun tẹ lójú ráyè tara mi lọ ẹ má bẹ̀rù ṣẹ́gun òbúrú gbogbo ẹ̀ ló máa dáa. Eh, anyway um, um, Ah, yes. So uh, Egba, Egba, Egba. dramatized. <laughs> That's right. So um, <clears throat> I would pẹ́ máa lọ. Torí um, ó ní ibi tá a Club once she launching ọ̀nà chapters wọn. Àbí? So wọ́n dey invite me uh, you know, láti wá yẹ wọn see. Mm, so ibẹ̀ là ń actually No? lápọn àrùgbà a máa kọjá lé pé <laughs> kò ní dàgbà kọjá níwájú mi ọjọ́ ìrọ láti ní ká yọjú sí yín. ìyẹn pé kì í ṣe bíbá yìí náà lè ń bọ̀ tẹ́lẹ̀ ẹkùn ní kẹyàwó wa ni. yes yes club yẹn lọ́kọ́ lánàá. ṣùgbọ́n àmọ́ èlò wá délé. five thousand ní ẹ. ṣé five thousand ló yẹ kó fún wa láti jọ tàti fojú kan ẹgbẹ́ yìí. ẹ̀wọ̀n mi ẹ̀ kó yẹ̀ nínú ọ̀nà pọ̀ ọ̀nà pọ̀ ìnú ká tó já sí bí já sọ òkè ẹ wò sí ìkọlà ń lọ là ń lọ fún báyìí sí àmì lọ́ọ̀tì náà sọ owó ṣàlàfẹ́ lọ nọ́mbẹ́ you see and eh, mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ represent ìyàwó mi mi ò gbọ́dọ̀ bá lójú jẹ́ ó yẹ kó yẹ yìí náà <laughs> so ẹ bá wọlé yìí eh, very soon màá tún wá nǹkan mi wà á fún ìgboro rẹ ah, rẹ. oṣooṣù kò lò ó. àmọ́ ò gbọ́dọ̀ àbí. how necessary how necessary. ó dàbẹ̀ òkúrò mo ti wá àbí mọ́mù máa tẹ̀lé wa lọ ni èbò ibi tá a lọ. ọmọ mi máa ẹjọ́ yẹn gbọ́. ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kàtí máa mú. bọ̀ ṣẹ́rí ṣẹ́rí ti ọmọ yẹn èyí ṣe máa dín pẹ̀lú ẹ̀ ó wà lọ́kàn mi. irú irú impudence wo ni máa fi ojú kó ìyàwó tèmi mọ́lẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ sọ́kọ̀ mi. mami. Andiamo, mami. Andiamo, mami. Mami, ọ̀rọ̀ tí mo ní sọ̀rọ̀ kan tó le náà in fact ìròyìn ayọ̀ ni torí mo fẹ́ fi tó yín létí pé mo ti ṣetán sìn láti mú obìnrin tí mo fẹ́ fẹ́ láti wá fi hàn yín. ìyàwó. bẹ́ẹ̀ni mo fẹ́ fi ẹni náà hàn yín. ìwọ. bẹ́ẹ̀ni. Ah, mo jẹ́ ọmọ lẹ́yìn mo ń gbé mo ń gbé mo ń gbé mo ń gbé ẹlẹ́dẹ̀ẹ́. Ah. Ah, ìyá mi dé wàhálà tí mo ṣe lórí yín pọ̀ dàpọ̀ ah, láti ìgbà tí bàbá yìí ti kú èmi nìkan náà ni mò ń kó yín dìrò dìrò dìrò kiri ó fẹ́ fẹ́ yàwó ah, dàpọ̀ òyìn tó fẹ́ yàwó tó bá fẹ́ yàwó pẹ́rán ìyá jẹ páàdù sí mi lára ó ní níbi tọ́jú mi mo ṣe ń tọ́jú mi mọ́. bọ́ mi ah, in fact eh, ọkàn iṣẹ́ ẹ̀kọ́ balẹ̀ nínú àyà mi kọ́ jágbàdẹ́ ní mi ìdí tó fẹ́ yà o iṣẹ́ tó bá jẹ́ ti ìtọ́jú yẹn ni ẹ má wọrí ara yín hmm? iṣẹ́ rí èmi fi dá yín lójú pé ikán ò ní díkan lọ́wọ́ tí n bá fẹ́ yàwó ìtọ́jú máa tún fi pọ̀ sí ni ah, ẹ mọ̀ pé mo ti ń dàgbà àjàdí ẹ mọ̀ pé mo ti lé lọ́mọ ọgbọ̀n ọdún you see in fact mo ń súnmọ́ ogójì gan bá a ṣe ń wo táwọn yìí so mo ti wà overdue hmm? tó bá yẹ ti tọ́jú ẹni ẹ̀yẹ má wọrí <laughs> kò gbà ah, á á tún fi pọ̀ sí ni kò yé yín. dàpọ̀ ọ̀rọ̀bìnrin ni mo ń sọ fún ibóbìnrin lèmi náà ikọ́ máa dín kan lọ́wọ́ òní rójútu ara tèmi mọ́ òní rí tèmi rò mọ́ òní rí gbọ́ mọ́. láti fi dá yín lójú pé ikọ̀ òní dín kan lọ́wọ́. ẹ ní láti wọ́rí. ẹ gbà thirty thousand nìyẹn. èló. thirty thousand nìyẹn yes ẹ mo dẹ̀ à ń fi dá yín lójú pé eléyìí tẹ̀ dìmú yìí bó ṣe máa wá lóṣooṣù nìyẹn kò ní dín in fact tẹ́lẹ̀ ìbá máa ṣẹlẹ̀ ó túbọ̀ máa lé sí ni dẹ̀jẹ́ wọn pé ìyàwó tèmi tún fẹ́ fẹ́ gan-an yẹn gan-an ah, kì í ṣe ọ̀lẹ òun gan níṣẹ́ lápá gan so òun gan tún máa tọ́jú yín láyé ọ̀tọ̀ tiẹ̀ so ìtọ́jú fi pọ̀ ní ìṣó <laughs> ẹ bá wọrí ara yín. tó bá fẹ́ yàwó hmm. kò ní dínkù. àmọ́ ah, mi ṣé gbàdúrà kí n ju bí n ṣe wà yìí lọ ni. gbàdúrà agbára ẹlẹ́dàá mi oyè máa ma fún mi lọ́ndẹ̀ thousand fowó oúnjẹ. jù bẹ́ẹ̀ lọ pàápàá. èmi náà ṣe ìyá bẹ́ẹ̀ ó mọ̀ pé mo jìyà wàhálà mi pọ̀ lórí yín tẹ́ fi kàwé tẹ́ fi ṣe gbogbo ẹ̀mí yìí náà ni òun ló ń dẹ́rù bà mí ah, thirty thousand ẹni èjì ẹ̀ta ah. ẹ̀rin. mo ṣe rò mi ò ká pé ni. ẹ̀fà èjì ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ẹ̀wá mọ́kànlá ah. méjìlá thirteen. mo wí ngbà náà o ṣùgbọ́n kò ṣe nǹkan kan ọmọ mi tí mo mọ iye tó ń fún mi kó tó fẹ́ yàwó torí ó ń dàbí ẹni wípé mi ò fẹ́ kọ́mọ mi fẹ́ yàwó mò pariwo mo mọ̀ pé bọ́mọ mi bá ti fẹ́ yàwó tán kò ní gbọ́ tèmi mọ́ òun nìyẹn o ọmọ mi tó ń fún mi fifty thirty forty twenty ó ti tó fi five thousand lé mi lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kò burú. màá jẹ́ kó mọ̀ wípé irú ta tó bá yá lọ ajá ògbọ́n òní ó má ṣe ní tàmẹ́dọ̀ lówó ní dàgbà òní ó fẹ́ ní kó ìmọ̀ mi á dà mí mọ̀. ọ̀fẹ́lẹ́ bonú lọ́hùn lọ́hùn ní kùn ẹ̀dá ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ní dénú. ìyàwó ẹ ló dé ní nǹkan two weeks ago tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi pé àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ mo fẹ́ kó sọ bọ́rọ̀ ṣe jẹ́ lójú ẹ̀ kò gbọ́. ẹ wo bàbá ọkọ mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ má fi ṣèbínú o ẹ má dẹ̀ rí mi bí oníkòbòkòbò o ní last week i mean last two weeks mo ń kọjá lọ lérí àgárájì mbẹ́ẹ̀ mo wá rí i pé wọ́n ń jà ìgbà tí mo dẹ̀ máa wòkè ní bá rí ọ̀nkú gbé irú ló bẹ̀rẹ̀ sí ní pariwo ló ká dà sọ́wọ́ tún kọ́ bẹ kó bọ sògùn mọ́ráwọ́ sọ́ọ̀gùn ah, ah, ló máa ń lérí àwọn máa pààyàn àwọn máa ṣe kíní kan àwọn máa ṣe gbá ah, èmo tí wọ́n lè rí nǹkan bẹ́ẹ̀ yẹn tí mi bá wálé wá sọ fún ọkọ mi kàn lè bá wí ó máa dá pé bóyá mo yàkà ni àbí pé bóyá mi ìfẹ́ yín fún nǹkan dáadáa ẹ má bínú ẹ má yẹ kọ́rọ̀ mi bí inú ẹ jọ̀ọ́ ẹ má bínú. gbọ́n sórí. bọ̀dá mi ẹ wo iṣẹ́ tèmi fi ń jẹun nìyẹn àwọn tó ń fẹ́ gba gáràjì wọn làwọn ń fẹ́ ẹni tó lóògùn tó lágbára ẹ̀hẹ́n mo sì bọ́ síta iṣẹ́ tèmi fi ń jẹun nìyẹn oògùn wà ẹ̀hẹ́n ó dá mi lójú mi. èmi ò wá mọ kọ̀ǹpléǹ ti ìyá yìí àjọ má jẹ́ ń ṣe o. ọ̀sán ni lùṣà mo rò kórè ẹ yìí. èmi rò pé nǹkan tí bàbá wa méjì fi sílẹ̀ fún wa ó máa tó wa jẹun tó wa jókòó tì láì ṣe pé àtúnṣe wàhálà lọ síbi kankan. àwọn kan wá sọ fún ẹ pé wọ́n fẹ́ gba gáràjì wàá dè fúnpá òkú kọrùn òkú ń dè sídìí. ìjọba tó wà ń ta ń sin òfẹ́ ogun tó ń wòye tó bá sọ pàdá ò ní ràn ìbọn ò ní ràn ẹ́ àbí tó bá sọ ẹ́ lóògùn kò ní ràn ẹ́ tí ọwọ́ ìjọba bá tẹ̀ ọwọ́ ìjọba ràn ẹ́ ayé ìjọsìn gbogbo tó wọ́n ìjọba tó wà ń tan sí tí nǹkan bá ṣe àdásókè lẹ́ni garage ó ṣe against Fáṣọlá ni tí ìjọba bá gbá ọ nítọ̀hún mú ẹ̀mí àgbọ̀n ìyàwó mi ni tó bá rí nǹkan tí ò dáa nípa tí ò bá sọ fún mi ẹ̀tẹ́ ló máa bá ń bẹ̀ àbọ̀mọ̀ ni tó bá yẹ pé yìí náà ló bá fẹ́ ṣe you just tell me pé yìí náà ló fẹ́ ṣe o ẹni tó jó lórí wọn I can talk to him àbúrò ló jẹ́ sí mi ọlọ́run wa á fi ẹ́ síbi tó máa ti máa rí ohun tó máa fi tún lé ayé ara ẹ̀ ṣe. kí ni mo sọ fún ẹ àwọn tó ń ṣe union sin wọn ṣe reverence ọ̀kàwé ní gbogbo wọn ó kàwé náà oògùn mélòó ló wá mọ̀ kò tí kò yé mi o oògùn mélòó ló mọ̀ ní gbogbo nǹkan tí a bá kọ́ wa nítorí pé o farabalẹ̀ tó o bá farabalẹ̀ àìmọye ló wà nínú àkáǹtì mẹ́ẹ̀ yàtọ̀ sí yẹn ṣé ètò ọlọ́pàá la fẹ́ sọ ni tí wọ́n máa fi kú kò sí kọ̀ǹpútà tó bẹ́ẹ̀ lé tí wọ́n máa live life ẹ lọ òwò wá ṣèyàn àdádó ló ń ṣe gbogbo tẹ́ ẹ̀bí mi sọ kò béèrè rárá mo lè má dédé mọ́. kò ná mi ní kankan tó bá ń bọ̀ mi báyìí kí n ti gẹ́tì mi kí n sọ gbogbo máa wọ ibà mọ́ you can get out of my house. ọkùnrin bí irú ẹni sùúrù ẹgbẹ́ nǹkan tó ọkọ mi ń bá yín. now get out of my house my friend. wo wo wo wa wa má jẹ́ kí n ṣe o ṣọ́ra ìgidi gan. ọkùnrin irú ẹni sùúrù ẹgbẹ́ yìí ló ń bá yẹn mo sọ fẹlẹ. get out of my house please. àjòbí fáàmù tó ló bá. jáde ọ̀sẹ̀ fún ẹ. ẹni tó ní fọ́ọ̀mù dà ó ti wọ́n lọ. bágbára ń bẹ lọ́wọ́ ẹni ká ṣe jẹ́jẹ́. bí tó lọ tó lọ rà ó ní òfé wà náà o kúrò yàwó inú tún lè rọra o. tó bá wọlé kò ní jẹ́ kó sọ tó bá rí ní tó dápá mi tó bá sọ máa ń tiẹ̀ kó ní lè rí i ṣe débi jùlọ. àtúlò sẹ́yìn obìnrin láyé kó ire kan wá o. rírọ ọmọ àfiláta o. oògùn tí òjò rẹ̀ ló kù kọ́ wá gba yìí o ṣe ìwọ dáyàn mọ̀ ìwọ dáyàn mọ̀ wá ṣeré ọmọ àkànbí wá dàgbà. gbèrú ọ̀bà ó gbọ́ nǹkan táwọn máa ń sọ ń gbòòrò ni ọmọ pé olóògùn kan ó wá ṣakọ́ lásán ni. èmi ìlú oògùn Ah, ẹ̀dẹ̀ máa wo nǹkan o nǹkan tó máa ń súnmi lọ́rọ̀ nàìjíríà yìí o ah, ẹlẹ́mi ò lóògùn ṣé rí ẹyẹ kí n sọ kí n kọ fún yín ṣé ní ìyàn bá mọ̀ ṣe tó bá dáyàn lójú ìyẹn máa ń fakọ sí ni ìyẹn gan ló máa fi ń dáyàn mọ̀ ìyẹn wọ́n wá ń pè ní packaging wọ́n package ara mi ni ìyẹn kí n fakọ sí i ṣe bẹ́ẹ̀ yẹn mọ bàbá tèmi ah, ọmọọṣẹ́ tó ń ṣe kò sólóògùn tó tó gun olóògùn bàbá tèmi nílùú tàwa yìí wọ́n bá wá sínú oògùn ni èmi gangan ní oògùn ẹmọ kan tó ń pè lájà. ajá yes èmi mọ̀ tó máa rotate ó máa rotate kọ ó máa ń ọmọ ibo lè má bàa kò dákọ mọ àwọn alágbára làjà máa ń gbé àwọn alágbára ẹ tó bá gbé lọ báyìí ìpadàbọ̀ ẹni kó yà kọ yà ẹbẹra yà alágbára oríṣiríṣi kò sí ẹni kan àjà ń jà ju bàbá mi kọ́ mi wọ́n kàn sọ mi sínú Àjàyí ni hmm. Àjàyí dẹ̀ gbé mi lọ odidi ọdún mẹ́sàn-án odidi ọdún mẹ́sàn-án gbáko làjà fi gbé mi lọ ah, ẹ wá ń sin sọ pé èmi gángan lẹ́bọ̀rọ̀ ògùn èmi gángan lò gbèrò gbèrò gbèrò gbèrò gbèrò tèmi nìkan ṣoṣo. ẹ mọ jẹ. Ah, a jẹ pé òkè sóró mi ó ti di pẹ̀tẹ́lẹ̀. ló ṣe é. Ah, nǹkan ṣe mí nǹkan ṣe mí bẹ́ẹ̀ rẹ̀ mi wọ́n bọ̀rọ̀ máa sunkún mi. gbèrò ó ní bàbá kan tó gbéṣẹ́ fún mi ǹjẹ́ kó sanwó mi fún mi ló bá ṣaka gọ́ọ̀mù ó ṣaka gọ́ọ̀mù fún mi gbèrò sórí gbèrò tí n bá ní bùkéré tí mi ní fi kún owó tí màá jẹ ní fifteen thousand naira gbẹgbẹrẹ bẹẹ má ìkíyà jẹ ní bí dákun oògùn oògùn jọ ọ̀rọ̀ mi lọ́wọ́ oògùn. dókòdì o ti gba owó ẹ. mo ti gbé mo gbé mi o mọ̀ kọ́ tó tiro. tiro ẹ̀ àmọ̀ mi àná àmọ̀ mi àná ẹ̀ tiro àmọ̀ mi àná àmọ̀ mi àná. tọ́mọ lé sojú báyìí. tọ́mọ lé sojú. àjẹrè láàárọ̀ kùtùkùtù ọ̀la má jẹun má ti wẹ̀ wà bá mi lé wàrà lé sójú báyìí. kí má bọ̀ níjó tí òòrí bá fojú kóòrò báyìí lọ̀rọ̀ inú rẹ̀ yọ. ẹ gbèrò ìtẹ̀sọ́dún ọmọ fọlákẹ́rin ló lóye owó tó jẹ́ pé ó kò sí western union lórí lórí ìdánsimudu ìdánsimudu ló fi ní ṣe gbogbo ìgbà kó tẹ̀ jẹ́ kí kò tẹ̀ balẹ̀ kan ó kàn ń ẹ̀bùn mi náà mo ṣáà tó ní kíní kan kíní kan sí iṣẹ́ yẹn. wọn ì lẹ́wà gan-an mo yí ah, ah, tó pọ̀ tọwọ́ tó ṣẹ̀bi ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ yìí. ẹ ẹ gbìyànjú ká ṣe sí fún wa. o tún bèèrè lómi ni àlọ́mọ yìí kí n kò tiẹ̀ bá ṣẹ́yìn lẹ́ẹ̀kan ìdọ́sí mugun tó fi mí ṣe yẹn ti tó kí n kò tiẹ̀ bá lẹ́ẹ̀kan akitẹ akitẹ débẹ̀ lẹ́ẹ̀kan ọ̀nà kí n kò tiẹ̀ bá. ẹyin boys mo fẹ́ jọ ilójú. màwa ti yẹ wípé kò síbi tí òun gba alágbára ọmọ ọ̀lẹ nìkan la yóò gbà. ẹ̀yin ẹ̀ wá dá mi mọ̀ wípé èmi gangan lòkùn tí mò ń tẹnu mọ́ yẹn àwa ń gbé rìn ni wọ́n bí wa sínú ẹ̀ ní ẹnu kọ́. ó ta rẹ dẹ. ó ní títà. ó ta rẹ dẹ. yòrò fún rẹ. gbèrò gbèrò. àpáàdì tó bá dojú dògiri tògiri ní ṣe àpáàdì tó bá dojú dògiri tògiri ní ṣe àpáàdì tó bá dojú dògiri tògiri ní ṣe. ascom gbà. kí ló máa ń ṣe òbọ̀bọ̀ yìí gan-an ṣé mo ní mo ń gbé mi ní ìdánsimugun ìdánsimugun ń fún mi ní white tank ṣé white tank fẹ́ fi bá ṣe ọmọ ni. dán wò ọmọdé ò mú oògùn wọn ń pè lẹ́fọ̀ọ́ lọ́dọ̀ wò wọ́n kọ́ náà kò try kò fi fi bọ́ lójú báyìí kò yẹ tó bá ti fi bọ́ lójú báyìí gbà lọ́wọ́ mo ń tẹ̀lé ẹ bọ̀ ni. kí ni kò wọlé àti kí n bọ́ra mi lórí. irọ́ ọmọ yẹn gbà gbèrò ó gbóná fẹlifẹli bí àwọn àlàfo jùlọ ẹ̀yìn àti tọ́sí. ẹnà ní di too much ẹnà ní di too much ẹ jà sí rárá ẹ ti pọ̀ pẹ̀lú ẹ ti pọ̀ jù jọjọjọ ẹ ti pọ̀ jù ti pọ̀ pọ̀. Fọlákẹ́. Ah, Fọlákẹ́ mo mọ ẹsáìtẹ láti ẹkọ mo de ń pè mo de ń pè mo kí ló ń ṣe é náà. bọ̀ bá ṣọ́ọ̀nù mo sọ fún ẹ kó padà lẹ́yìn mi o. Fọlákẹ́ try to understand ṣé bó ṣe wò mí i'm going to take care of you ṣé nínú ìlú ìlàsán tó wọn mọ ìdílé tí bọ́sì mi ni ọmọ ọmọ àjẹká rẹ mo fẹ́ tọ́jú ẹ ni àrántí pé eh, ibo ló ti ń bọ̀ nínú òru burúkú yìí náà. bílẹ̀ kan tiẹ̀ pẹ̀lú ibi tí mo ti ń bọ̀ mo rò pé lórí burúkú ni ẹ. èpè again wẹ́ kò sọ̀rọ̀ èyí tó ṣẹ́ fún mi náà mẹ màá má nì jẹ̀bẹ̀ kó mọ̀ pé kó mọ̀ pé mo wà kẹ́yìn òun náà wò bó ṣe ń làágùn bó ṣe ń làágùn. Eh, Fọlákẹ́ o ṣé Fọlákẹ́ bèbí Fọlákẹ́ o. Ifá tó ló mú un lọ́wọ́ ẹni tó ní fọ́ǹdà ó ti tó sí ọ́ àbàlọ́wọ́ ẹni ká ṣe jẹ́jẹ́ bí tewétegbò ń jẹ́ fún ni ká ṣe mẹ̀sàn-án nítorí kékeré ló ń tẹ́ ẹgbà bẹ́ẹ̀ gbà. Ah! rere láti ìṣòro ló ti gbé orí ẹ̀kú abẹ́bà jẹ. alájọ ìṣòro tẹ bá ti ní ẹ máa kó fèmí bí irú. ọmọ kan tó máa ṣẹlẹ̀ tí bá ti dé máa pè é ṣùgbọ́n máa pẹ̀ sọ̀rọ̀ máa lè wà rí ẹ̀ ṣe ti gbọ́. kí ó dàbọ̀ ẹ dáhùn mi dáhùn náà ta ni mo wọ̀ Tóyìn. Ìbídùn. ọ̀rẹ́ mi. Ìbídùn mi. èwo ló ṣe. ìṣètọ́lọ kí ló wá ṣe ládùúgbò wa. wo má dá mi lóhùn jàre. bóyá rí alájú tóyìn. wíwí ọmọ tí ọ̀rẹ́ tó ń dán kí ló jẹlẹ̀. ó ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kí ló dé tó wá sí school. wo kí ni ọ̀rẹ́ education is the best legacy. o wá sí school kó dáná kì í ṣègbè mi náà ẹ̀gbọ́n mi tó rán mi níléèwé òjijì wọn kàn change sí mi kódé wọn máa wò ó àtìgbà tó ti fẹ́yàwó wọn ní gbogbo nǹkan ti change nínú ilé yẹn gbogbo àwọn kan tó ń ṣe fún mi wọn ṣe fún mi mọ́. bọ̀ọ̀rẹ́ tẹ́gbọ̀n ẹ̀ bá change ìwọ fúnra rẹ̀ gbogbo nǹkan tó tò sára ẹ̀ bá pa owó ẹ̀ ó níbi tó dé. Ah, ah, irú àwọn ọ̀rọ̀ sọ lẹ́nu yẹn náà so torí pé ẹ̀gbọ́n ẹ̀ wọ́n skul mọ́ sí kó bẹ̀rẹ̀ sí ní wàá kẹsà káàkiri àdúgbò kó má múra wá bì. wo tóyìn ṣorí bọ́dọ̀ tó sọ pé òun rẹ́ skul mọ́ yẹn àtìyàwó ẹ̀ tó ń kọ́ wọn sí ẹ̀yẹn wọ́n fẹ́ dojú tì ẹ̀ nì èèyàn tó bá lè fẹ́ dojú tì yàn ó rẹ́dì láti bà tèèyàn jẹ́ nìyẹn ṣó wọ́n mọ̀ tó máa ṣe fún wọn ṣó lè níbi ṣe wà èèyàn tó bá help me. tó bá wá resist pé òun rẹ́dì láti help me? mọ́ ó fẹ́ dojú tì mí ni ṣó wọ́n mọ̀ orúkọ tó máa ṣe fún wọn ṣorí bọ̀dẹ̀ ẹ̀ àti ìyàwó ẹ̀ wàá pa àwọn méjèèjì pọ̀ wàá kọ́ wọn lọ́gbọ́n. àti bọ̀dá mi àti ìyàwó mi àwọn méjèèjì máa pa wọn pọ̀ ọ̀rẹ́ mi ò ṣe jẹ́ àyà ẹ̀ka ah. ṣiṣẹ́ jẹ́ inú tiẹ̀ náà dùn àdé. dá orí sùn ara wọn ìkà ni mú tó mọ dídùn ọbẹ̀ tó mọ òwe. wèrè màdì má màdà ló wọ ọ̀rẹ́ mi máa rí ẹ lẹ́tà. wọ́n ó ní àpọ̀jà rẹ̀ nǹkan tó ní kí n ṣe yẹn máa ṣe ju bẹ́ẹ̀ lọ gbọ́ngbọ́n àwọn olóde lórí àgbàyàn gidi awo òde ìjẹsà adéfáfó olórí yẹmẹfù tí ó bolẹ̀ olóroko wọn ní obegun ló begun lẹ bọrẹ òfin wọn ní borí sọjà ó borí sọjà ó borí òdà wọn ní borí ó borí wọn ní bolẹ̀ ó bolẹ̀ ilẹ̀ wọn ní bolúbọ̀bọ̀ tí bọ̀ bá bẹ́ bọ́ ó lóun ọmọ tí ń jẹ olúbọ̀bọ̀ bòtìrò bàbá bẹ́bọ ó lóun pé bàbá ni léegun lé òun wà pé ìyẹn ni ròṣẹ́ ọjà ọmọ orí lórí òun mọ̀lẹ́ nílẹ̀ ṣùgbọ́n òun ọmọ tí ń jẹ olúbọ̀bọ̀ bòtìrò bàbá bẹ́bọ wọ́n ní ẹnu ni. la fi sọ̀rọ̀ kótó lóní àfiwó fi kó sí wa lẹ́nu pé ẹnu mọ́ pa mí o eh, eh, eh, ẹnu mọ́ pa mí ẹnu mọ́ pa mí o ẹnu mọ́ pa mí kàkà kẹ́nu pa mí ẹnu àgbà mi là ẹnu mọ́ pa mí ẹnu ò ní ẹ ń wo kí ni ọwọ́ mi yìí ajere la á pè o ta ló dá ajere mọ̀ nù yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe wọn kí ni ọwọ́ mi jẹ́ tí wọn bá da omi sí ṣé ó máa jọ ni àbí ó máa dó sínú ẹ̀. ó di kó di dandan. ìyẹn ni pé tí ẹ bá jẹ ẹ ní májèlé poison tẹ bá jẹ tí ẹ bá lò bó ṣe kẹ lò ọ ó máa wálẹ̀ lára yín ni kẹ ẹ bí tàbí kẹ yà á dànù a ah, kò lè dó sára mọ́jèlé kó tí mo ṣe lè gbóná tó oògùn lẹ́wọ̀n yẹn ẹ yẹ kí wọ́n sọ tuntun ẹ̀yin boys àwọn adélébọ̀yìn tó bá gborí wọlé ṣe understand ẹ wo ẹ̀jẹ̀ ṣe ẹ̀ tí ọkọ̀ ìbá fi mọ́gùn sí lára báyìí oh, ẹ máa gorí ẹ máa sọ̀kalẹ̀ ni ògùn lẹ́wọ̀n yẹn. kelele ẹ̀ẹ́dá kan mọ̀ àdó ìjàmọ̀ là ń pè àdó ìjàmọ̀ tẹ́ ń wò yìí tẹ́ bá fẹ́ travel owó ló bàjẹ́ tẹ́ bá mi ṣe tílẹ̀ mẹ́ta báyìí tó bá ti ń mì tẹ̀ tí ń gbọ́ tó ti ń dún tó ń mì ọ̀nà sí ọ̀nà ọ̀la nìyẹn ṣùgbọ́n tí ò bá dún kí ló sọ tí ò bá dún ẹ má ṣe try travel o abẹ́fẹ́ kí mọ́tò payé ni. Ọlọ́run lè dà. so ẹ ṣàbí olùgbòsèré kẹsà o ẹ wọ yín guys ẹ fara balẹ̀ o wọn sọ karada o tó bá ti yìn tí ó bá ti yìn rárá má jáde yẹra lẹ́pa tó bá gbé lẹ́pa sílé tó bá ti jáde forí kò nìyẹn o. ó ah, ṣe àsìkò ṣorélé <laughs> ah, ẹ̀yin wẹ́sẹ̀ léyìí olúbo náà ń pe léyìí ẹ̀ kéré sí i ṣe rí àwọn tó máa ń gbalẹ̀ kiri àwọn ni mo máa ń fún lílé ah, ṣebí wọ́n wà lọ́dọ̀ mi jọ kan tí bàbá kan gbé mọ́tò infinity kan wá. Ah, mo rántí ń gbà yẹn. iṣẹ́ tó wá gbà nìyẹn ẹ̀yìn kéré àwọn tó ń gba contract ńláńlá òòrè olúbo ni níbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àwọn tẹ́ ń wò yìí tẹ́ bá ń gbọ́ sixty by one twenty àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ rí tested and kini and trusted kó tó bá ti sọ fún yín ibẹ̀ ló ń gbé kó bá ní rárá tí mo ti mọ̀ kó sọ̀rọ̀ ten kó farabalẹ̀ kó dá mi mọ̀ yàtọ̀ kó tó bá ti sọ fún yín ọlọ́run ànábì kan lẹ tún wò yìí lórí ìjọba. ẹ mọ tó wá kùn. tẹ́pẹ́ lè ti rí mi bí mo ṣe wà yìí tí ó yẹ yín tó bá mi bí ibà yẹn tí mo pẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ mi mi ò ní iṣẹ́ méjì ẹ̀ ṣáà rí ẹ̀rí mi ń jáde tó ń lọ ẹ̀ ṣáà sùn ẹ̀ rí ó ń jáde lóòótọ́ ọ̀bọ̀rọ̀ tí wọ́n máa ń nà mí ṣáá ni. pẹ̀lú gbogbo oge yìí. ọ eléyìí fùfú lélẹ̀ kò sí ọkàn bẹ́ẹ̀ mo kàn fẹ́ lè ṣe camouflage ni bàbá mi kò tó kọ́ àpò ni pé ẹ̀ẹ́dẹ́gbọ́n mi kò fẹ́ ni pé ṣáà ni pé máa ń nà ọ́ náà lóòótọ́ bọ̀ ẹ̀kọ́ tó kàn fẹ́ látọ̀dọ̀ ni pé ẹ̀kọ́ bá mi wá kọ̀ọ̀kan tó yẹ pé tí wọ́n ti ju báyìí nígbà bóyá tó kó tó kó súnà kó wálẹ̀ kó bá bàbá ẹ̀ ti kiri ṣá. kékeré àlùwò lásán ni wọ́n fẹ́ yẹn àbàmọ́ kó tó tó happen kò tẹ̀ tó wá tán sí erékeré nìyẹn sẹ́bi ìwà ayé máa ń yà mí kí wọ́n máa gba gáréjì káàkiri àmọ́ mo ríṣẹ́ gbàmù tó ọmọ máa ń báyà bẹ́ẹ̀ ṣáà ni kò sí ni ọmọ ń nàmú wálẹ̀ ni. bẹ́ẹ̀ kí n sọ fún ẹ àlùwà àná sáré ni tẹ́lẹ̀ pé tó bá gbà wọn báyìí ẹ òkà kékeré kan máa fún ẹ èlé ló mú dání. bàbá bàbá pé ah, àbá tún bí ètò kù lọ́wọ́ mi rè. two thousand ó mọ yìí. àbá kò sọmọ tó mẹ́rin wà rere. jẹ́ ká àbàbà o. kówó yẹn lẹ. ẹ kó kalẹ̀ sílẹ̀ yẹn. èmi bá jẹ́ bàbá mi. ẹ tó bá di láàárọ̀ la. kàn sí mi kò yẹ báyìí o ti di champion. Ah. mi ò ní bàbá báwo ló kíkọ́ ẹ̀ tèmi. kékeré mo mú wà. ẹyin <laughs> ah, boys ogun lẹ́ ń wò yìí o àtàrí kéré ìjàpọ̀ ṣé ní bó ṣe wà yìí ẹnikẹ́ni tó bá di ogun yìí máa pa bó ṣe wà yìí ah, àáké ni jígà ẹ̀mọ́ jígà. tí àwọn ọmọ náà fi máa ń gbẹ́ kànga yẹn àdá nǹkan kan tó bá ń bọ̀ báyìí ẹ forí ẹ̀ díẹ̀ ó máa padà ni ẹ wá forí pàdé <laughs> ó máa padà ni tó bá wá ṣàgídí ó máa ní ni ogun yìí wò wá bí abúlé mi jẹ́ kí n dán ẹ wò sọmọ bí òun mo ti mọ̀ pé wàá ibi tí o bá sílẹ̀ ni wọ́n máa ń ja ìyàn o gbọ́wọ́ wá ẹ máa rí dán. <laughs> èsì. ń jẹ ọdí èsì kò lè wọlé jọjọ. àwọn dá mọ. ṣe rọ́bà yẹn tuntun ni. Ah, my doubt kò sí problem. gbèrò ó sì ọwọ́ ilé ṣe nà. ẹ̀dú ẹni sùúrù nà ẹ̀dú náà ṣé o sùn tóbi mọ́júmọ́ rẹ̀. mo sùn tóbi mọ́júmọ́ rẹ̀. Ah.

bàbá èrè fún bíadí mu kókó bàbá sọ fún ọ tó bá ṣe yóò mú yóò mú ṣe wáyé màá ti kàbọ̀ yá ẹ lójú ó ti bọ̀ máa wo owó ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ wo máa fún ní àbúrò àtọ̀bẹ́sì ni wọ́n wù. bí tèwé tègbò ń jẹ́ fún ní ká ṣe mẹ́sàn-án torí ohun tó ń tẹ́lẹ̀ ohun máa torí abẹ́rẹ́. honestly lẹ́yìn tẹ́tí ṣe eré nìyẹn <coughs> mi ò gbúrò wọn mọ́ in fact <coughs> pẹ̀lú ìrọ̀ ni àwọn staff mi náà mú kò sí harassment kankan mọ́ ẹ ṣeun kan. mo sọ ń jọ yẹn mo ní pé gbogbo ọtẹ náà boys ń ṣe tí èèyàn bá fẹ́ bínú ni ò ní bínú àdúgbò fọlọ́ ọba pé iná sọ sí pé gbogbo wọn ti ṣe kí ni wọ́n ti lọ ẹ fọkàn balẹ̀ ewu nǹkan wá ní pé ẹ tètè di gan ni ẹ máa bá máa kàn bá ṣibimirini àyìndé osmark ó ní hòtẹ́ẹ̀lì ní abiodun street mẹ́ẹ̀ àwọn bọ́ìsì bó ṣe ń da láàmú náà ni mo fi yé pé kó fọkàn balẹ̀ wọ́n ń da láàmú ṣe gbé ẹ̀ tí bá ti sọ fún àwọn bọ́ìsì mi sí wọ́n máa gbogbo wọn máa gbá dànù wọ́n máa gbá ogun wọn dànù ẹ lọ sọkò sí wàhálà. ìjẹ́jẹ́ ọ̀pẹ́ sí iná àbújẹ́ ìbọn. ìjẹ́jẹ́ ìjẹ́ bá ṣe ìjẹ́ ẹ̀ sáà máa kan wà ń ta ó ní òun ṣe fálànà ó lóun fẹ́ rí yín. ṣe fálànà. ẹ ní sà kí ló ń dé ọmọ orúkọ ló ń fẹ́ rí i ni. Mm, nípò wọlé nípò wọlé nípò wọlé. mr dapò ẹ fọkàn balẹ̀ kò sí ọ̀la. ó lè sọ̀rọ̀ ah má ṣe. kásán kásán ẹ jókòó. ìjàre ẹ ẹ jọ ẹ má bínú sá ẹ̀yin ni mo wá rí èmi ni ẹ̀gbọ́n gbèrò. Uh, sorry, Ibu. Uncle. Ẹ eh, rántí mi mọ́ ni. Ah, mi lè rántí ẹ̀mọ̀ èèyàn ti máa tẹ́ǹsì everyday ó pọ̀ gan-an. Èrò. Gbèrò gbèrò gbèrò àbúrò eh, mi. No no no no don't talk. Dàpọ̀ àbí? Àpọ̀ bẹ́ẹ̀ ni. Tọ́lọ́run má bínú panu gbélé kan ìyàwó ẹ̀ kan ṣiṣẹ́ lọ lédè sí. Mo ṣàwọn ojú yín pé ah, ẹni mímọ̀ rèé àbí wọn náà ṣe torí ọ̀rọ̀ ló ṣe wá síbí. no ọ̀tọ̀ ní tèmi bá wá bí mi ti mọ̀ pé gbèrò ní kéésì ọkàn bí. ọ̀rẹ́ ló tún lọ ṣàṣe má ṣe òògùn ẹ má ṣe wọn ni wọn ń dán oògùn wò this and that wọn bá ní wọn fẹ́ òkè gbẹ́ wọn bá lọ ṣàrà wọn ní ọ̀bẹ lọ́wọ́ ìyẹn tó lè dẹ̀ wọn ló sẹ́ẹ̀lì yẹn. ẹ mọ́ra. of course èèyàn mi mọ̀ mi ni wọ́n. tàbá tẹ̀sán pé àtẹ̀fẹ́ àdìgbésẹ̀ kó lórí nǹkan tó wà ń lẹ̀ tẹ́yìn àti ẹ tó tún gbé èèyàn mi tẹ̀ tún ti mọ́ra àpá chief mo fẹ́ kẹ́ ẹ máa dúpẹ́ pé àwọn tó ní kéèsì wọn náà ò ṣe kéèsì tó wá pé wọn náà fẹ́ ṣe kéèsì ni ó máa ó máa ó máa ga gan-an ah! àbúrò yìí kó ní òun ní oògùn oògùn òkè òkè gbẹ́ láti máa fọ̀bẹ géèyàn máa fàdà sáyàn ah! ṣé irú nǹkan bẹ́ẹ̀ ṣe pọ́sibú nílùú tó lófi tó ààrẹ ah! kò sí nǹkan tí mo fẹ́ ṣe náà tó wá pé mi ní ẹ̀gbọ́n o ó yẹ kó lo bí ọ̀sẹ̀ mẹ́rin ní sẹ́yìn bẹ̀tẹ̀ mi gbọ́dọ̀ make up mind mi pé màá ní kọ́fí sísẹ́ four ọmọ tó bá ní ìròyìn burú àwọn tó burú ju kùnà wà bẹ́ẹ̀. ẹ ẹ mọ kó tó ṣẹlẹ̀ ẹ ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ ìfàtí ba yìí wà tó wà mí ba ìgbọ́n lásán kì í ṣe kó dùnmọ́ mi nú wọ́n dẹ̀ ní ọmọ ẹni òní burú títí kàgbé fẹ́kùn pàjẹ́ ẹjọ́ torítọ́ lọ́wọ́n ba ọ̀la pé wọ́n sọ pé ni pé kí kí n yọjú láti lè wá gbàdúrà ẹ̀ ló jẹ́ kí n wá if not ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ ṣe rí ẹni tá à sọ èèyàn mi ni you see n tá à sọ oògùn wọn lóògùn ṣẹ́rí àwọn tọ́jú kò <clears throat> àwọn tó jẹ́ pé àwọn kan náà di táwọn yìí mú wọ́n máa fi rún aráàlú lọ́wọ́ ni àwọn kì í fi ṣiṣẹ́ kà so so ẹjọ́ wo bá mi wo bá ṣe máa ṣe at least ẹni ẹni tí àwọn tó ní kéèsì fẹ́ ṣe ẹjọ́ so ẹjọ́ bá ṣe máa ṣe tó máa lọlé. ó tọ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tá a máa ṣe ṣì ṣe rí nǹkan táwọn náà mọ̀ nípa àwọn ọlọ́pàá tá a bá rí èèyàn tó bá jẹ́ olóyè a bá ń fi ọ̀wọ̀ fún ọ náà ni ẹgbẹ́ ṣe wá iná tẹ̀sán pé ẹ bí ilẹ̀ nǹkan kékeré níwájú ọlọ́run ọba ẹgbẹ́ wa ṣẹlẹ̀ ní pé. ẹni tó ní fáwọn dá ó ti kú ó ti lọ. tó pariwo mọ́ mi látojú ọ̀run báyìí. àlàmì. àlà irú aláwọ̀ ló ń lálẹ́ níjọ́ mẹ́ta yìí tó máa máa pariwo mọ́ mi mọ́ mi mọ́ mi lójú wọn irú aláwọ̀ kan lọ ńlá báyìí. àlà lásán. ẹ irú aláwọ̀ mi sẹ́yìn. èmi ò rí sí gbogbo àlá tó yẹ pé o ti ń lálẹ́ ẹnjọ́ mẹ́ta yìí tó jẹ́ pé mọ́mì mọ́mì every time mo fi pé it's high time ká ṣe kọ̀kọ́ lórí àlá yìí. wọ́n má bọ̀dá rẹ̀ ẹ́ jẹ́ ká sùn. ká sùn. àlá lásán. ó ṣòwò wa òkè ṣá. ẹ ẹ ṣùgbọ́n. iná ilé òjò ni kí ni tìta fẹ́ fi ń ṣe ìgbòǹgbò ọ̀nà ẹ̀dá ló ń dí ẹlẹ́sẹ̀ lọ́nà nǹkan ẹni kì í di méjì kí n wọ́n tún bí ni ó ti wá jẹ́ kò ṣeé gbọ́ kò ṣeé gbọ́. wo bí báyìí adé bẹ́ẹ̀ látara kó dákẹ́ kó dákẹ́ kó dákẹ́ èwo ni wèrè gan-an ṣẹ́tẹ́ mi ni tètè máa lọ síta. ọ̀rẹ́ kò lè yé yín. kí ni ò lè yé wa ó ní ẹ sọ pé kò lè yé wa látàrọ kí ni kò lè yé wa ń bẹ̀ àbí wò lè kún òṣì gan-an èmi tó bá sọ ọ́ máa yé wa kí ni gangan. ọ̀dọ̀ ẹ̀wọ̀n mi o. báwo ọ̀rẹ́ ah. kí ló ṣe ọ̀rẹ́ wa tó ń ké. má fún ẹ làbákẹ́ ti lóyún ni o eh. adà ń bèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní kò lè yé wa bẹ́ẹ̀ gbà tí wọ́n dé sí o máa sọ̀rọ̀. wọ́n sì mí dẹ̀ sọ sọ̀sọ̀ tó wọ́n dẹ̀ wọ́n mi o. làbákẹ́ olóyún tí oyún ló ní láti jẹ́ lójẹ́ kó má bì kó má tutọ́ anyway kí ni kò lè yé wa ń bẹ̀. ó lè yé yín ṣé ẹni tó ní fún ṣé lóun ò gbá ni. ó gbà àmọ́ kò lè yé yín. tó bá tẹ̀ wá ní wèrè tó bá lóun ò gbà wá gbọ́ bá sọ pé wọ́n bá wèrè làwa gan-an ẹ tó bá sọ pé òun ní wèrè àwa gan máa sọ fún pé bàbá ńlá wèrè làwa gan ẹ anyway ẹ fi sílẹ̀ jẹ́ kó máa ké ọ̀rẹ́ lèmi àti ọ̀rọ̀ wa ti yéra wa tá a bá dójú ṣíṣù fúrọ́ máa là ni. yes, I'm here. Uh, Deborah. Deborah. Sir. Oh, what's wrong with you? ẹ̀gbọ́n ẹ̀ka ní ọjọ́ mẹ́ta ní ọgbà gbàgbé ọ̀nkọ́ yóò sì jà ó pàṣálẹ̀. gbogbo oníta náà ni ẹgbẹ́ náà wọlé láì so ẹni o everything succeed abọ́dọ̀yìn tí ó lè sí gbé ṣọ̀kan tó kù la fẹ́ rí ẹni ẹ̀ kakọ̀ sáà ni ẹ̀dùn náà ẹni pé wọ́n ti accept bid wá fún company. sáwọ́dà ẹ̀gbọ́ ẹ̀yọ́ ló ní ọ̀gbìn mo bẹ̀ yẹ̀ kíkan. asàlàyé fún ẹ. wọ́n tún ṣẹlẹ̀ ń sìn ẹ̀ máa make payment yẹn fẹ́rẹ́ alẹ́ láàárọ̀ ọ̀la one twenty million gbogbo ló kú báyìí. inú mi á dùn tí ó bá lè tètè make arrangement fún owó yẹn nítorí pé ẹ pọ̀ lórí ẹ̀ ní àwọn ìjà tí mo jà kó tó bọ́ sí ọ̀dọ̀ yìí. ẹgbẹ́ ìwọ fún bàbá ẹ̀ lẹ́ẹ̀kan kan yé mi alùpùpù kò ṣe ló gba ju ló ń gbé nǹkan bá rí jìnnà mr dapò tó bá rí tẹ mr dapò kí ló dé wọn kò gbà kan lọ́wọ́ yẹn o wọn kò gbà kan lọ́wọ́ yẹn ni ṣùgbọ́n kò yé wọn. kókó yé mi. ẹ ẹ wo bí ẹ tẹ bẹ̀rẹ̀ máa fọ ni wọn. Ah, mo ti bọ̀wọ̀ rẹ bọ̀wọ̀ rẹ. ẹ wo ndí òye yìí ni pé iṣẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí mo ti ń nurse ambition pé mo fẹ́ rúnu metal pipe construction company mo ti sọ fáwọn àtìgbà yẹn náà ti gbà mí rìnrìn ẹ̀ mo sọ fún un anyway um, time wo la ní deadline yẹn jẹ́ láàárọ̀ la yìí. ten o'clock láàárọ̀ la ok jọ mi fẹ́ kó fèlè ẹ̀ rà ìlú àwọn pẹ̀lú ẹ̀ kò sí problem ọmọ tó máa ṣẹlẹ̀ èmi á dé bẹ̀ by eight màá dé office by eight màá ní kí accountant ní pàdé mi. i ah, ah, make out with bank and everything by nine wey i sort it. ah madam ọmọ mi kọ́. àlàáfíà ó bá wọn àlejò kí lóde tó ṣe wá jẹ kọ wọlé tó wá dúró síta tó ń bá wọn sọ̀rọ̀.

business Ah, no, you don't now. You, you are looking chairman, the chief executive of. ẹ pẹ bọlá yóò lò kí ẹ fẹ́ kí fún yín lónìí. ọ̀pá yìí mo fẹ́ gbogbo yìí báyìí kò tiẹ̀ kẹta. ẹ máa wò iṣẹ́ tí bá fún yín báyìí wọ́n bá yín ṣàjọ ni. ọ̀yìn lọ ẹ̀sìn ní jẹ̀bi àti ó dà máa fún sí. kí ni tí wọ́n ṣe ń gun nǹkan báyìí bí ẹni tí ò lápá ṣé báyìí ń gun nìyí ni. bóyá máa gun kọ́lé léyìn lọ dẹ̀ ń gún nǹkan bí ẹni tí ò lápá ẹ jẹ́ má bínú jàre ẹ gbà. bẹ́ẹ̀ ṣe kì í jọ yẹn ni o. ṣé mi ń fún yín pé tẹ́lẹ̀ ni ọ̀pẹ́ mi kì í ṣe bẹ́ẹ̀ fáwọn customers ti kiri. mo mọ̀ pé bàbá mi kó customer rẹ̀ pẹ̀lú tẹ̀wá ẹ ti ajá kó pọ̀ sí i bá lọ síwájú àtúntò sẹ́yìn obìnrin láyé oyè rẹ̀ kàn wá o ibi ó máa yà lẹ́rẹ̀ wá ká máa fi ṣẹ́ ló gbà. ẹlẹ́dàá mi ò ṣẹ̀ tí ń jẹ jíjọ ẹ̀wọ̀n máa ń jẹ tó máa fi jẹ gbogbo ìlú wà nígbà ó máa ṣàwọn kó máa ṣàjọba ẹ máa tọ́ ọjọ́ ìjà. àwọn àdìsá jẹ́ dáhìí. ó tún ti ní ìlú

ìgbètè kúrò ń fi ìgbè ìfẹ́ báyìí sọ wọ́n sì fi gbèsè ẹ̀dí lọ. sórí first road àwọn àti ẹ̀sìn gbé nípa àti ẹ̀sìn gbé wọn ní first bus stop báyìí kò tó bẹ̀rẹ̀ drama yẹn aláti já gbogbo wọn lẹ̀ ká dúró wọn padà fún wọn ni wàláì and eh, <clears throat> mechanic tó ń bá mi ṣe ó ní bóyá kí ni ọ̀gá lítọ̀ ẹni tó fọ́n fọ́ mẹ́rin ó ṣàṣọ pé gbogbo tó ṣàmà fi tún ṣe ṣá balẹ̀ ìsì fi lò lé six thousand naira. Ah! so mo ní kí wá báyà pé mi ò tó lẹ́lò mi ìdìbò àti kọnu sí. six thousand eh. my dear ṣé mo ṣe pé ń bẹ lórí ọ̀rọ̀ mọ́tò ìṣá kò tí ì dìde ẹni ọjọ́ mẹ́ta kan sẹ́yìn lọ́tà ṣì náwó bíi six or seven thousand kan lé lórí ọ̀sì ní kò mú six thousand wá ń sìn. Ah, báyìí ni báyìí ni d one nígboro d one tí ò pé méjì <laughs> ah, kò jọ hmm, a kò lè gbà mí mo trust you. Eh, ṣé tí ọba fún ọ lórí ṣé mọ́tò rẹ̀ máa rẹ́ dìlé ni. ah ẹsẹ̀kẹsẹ̀ gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe láàrin olójú thirty minutes pàtì tó kọfẹ́ rà ló kó tó yẹn. o lè jókòó ń bọ̀. ìyá o ṣe o ṣe oúnjẹ. ẹ lọ ṣé ó ń wọra dáadáa ẹ wá sí ilé ó ní ìwádìí ti ń pọ̀ Hmm. pé iṣẹ́ alágbo ẹ̀ yìí o fẹ́ máa pé ìjù tèmi lọ. tí o fẹ́ wá jọ ìròyìn. Ah, ẹ jẹ́ kémi máa ti ilé yìí. six thousand naira lélẹ̀. manage ah, mi mọ bí ìbáṣe manage ìbáṣe torí tiẹ̀. kí la wà fún la wà fún ó dà o wọ́n tètè ṣe o ṣùgbọ́n àbí wàá mu ọ̀pẹ yìí díẹ̀. Ah, ẹ ò mọ̀ pa lẹ́ni máa ń wù yẹn. kẹ́lẹ̀ kí ló ń bo lóyún abolokò wọ́n bàlá wá gbàǹbì jẹjẹrẹ ọ̀nà fún lọ́nà. báwo ló kó lọ́nà fún mi. bàbá ìfọwọ́ rẹ̀. ìbẹ̀rẹ̀ àwọn ọmọ tó ṣe tó ń wọṣọ kan má Eh. lọ síwájú àtún lọ sẹ́yìn obìnrin láyé kó ire kan wá o ibi ó máa yá lẹ́wẹ̀ wá ká máa fi ṣẹ́ ló gbà. iná ń jó lórí omi ẹ̀ ní kákéré wá oko tó ráyè kò sẹ́ni tí ò lè ta ọ̀hún jẹ́jẹ́ ní ká ṣe é ká ṣe pẹ̀lẹ́kùtù torí kò sí àṣírí kan tó wò lójú olúwa àtúnṣe láyé bá lù síwájú àtúlù sẹ́yìn àtúlù sẹ́yìn ìlàyé kóyè rẹ̀ kàn o ibi ó máa yàrá gbé. ewu lorun mi ìta sọ yìí ẹ mo ṣe ṣe tọrọ tèmi yìí ṣé kò tó ròmù hmm? ṣé kò tó ròmù mo lọ́yọ̀ kí n wá kí tiẹ̀ má bá ṣé tèmi ò ti bá mi báyìí ẹ kàkà kí ewé ẹ̀gbọ́n wa kó máa rọ̀ líle ló tún lè sí i wá má ronú yàrá o. mo jẹ́ kí n sọ kókó fún ẹ èmi mọ̀ pé kò sí nǹkan tó ṣòro fọlọ́run bá láti ṣe sórí ipò tá a wà yìí a lè wà bẹ́ẹ̀ títí láì gbogbo nǹkan tó bá wà ń da ó fẹ́ àjò sórí ó ní alájò kan tí mo mọ̀ àdébẹ̀ lọ́la ó ẹ̀ṣẹ̀ introduce mi sẹ́ni náà ni tó bá ti dọ̀la jẹ́ ká lọ síbẹ̀ ká tẹ̀ lọ wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ dá mi lójú pa máa solution. jọ̀wọ́ nítorí ọlọ́ṣà lè ṣàléwá torí lórí ọ̀rọ̀ owó ṣalájò kò ṣalájò èmi ò lálájò kan lọ bá o mi ò ní alájò kan lọ bá kò yẹ torí gbogbo àwọn ìta tí ń lọ lọ rí látijọ́ ìkórí bọ bí ikọ̀ ọ̀run bọ̀ bẹ̀yẹn kí làbá bọ̀ ẹ̀ kí làbá bọ̀ ẹ̀ kí làrí mú bọ̀ ń bẹ̀ ah! èmi gbà pé ọlọ́run ó ń gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ lè máa wò mí níràn tí àsìkò ẹ̀ bá tó a ṣe ètò dá in the meantime èmi ò lálájò kan lọ rí jẹ́ ìjókòó mi báyìí. ẹ my dear nǹkan tó sọ yẹn náà tó tọ́ ni àmọ́ ọlọ́run ò kájò nítorí ọlọ́run ń bẹ òun ló ń pagé létí ọlọ́run ò kájò òun ló ń yọ àǹtà táǹtà bá ti rí ọlọ́dẹ báyìí ó máa kó sínú omi á ní ọlọ́run ò kájò nínú ìwé tá bá dẹ̀ fẹ́ ṣe lọ́lọ́run ò kájò nǹkan tó dáa òfin àdúrà èyí tó kù díẹ̀ káàtó ó ní ìdàdúrà ó ti ẹ̀ dá sórí tó bá jẹ́ taládùúrà yẹn á gbà lábẹ́ òrùlé wa ń bì mímí wà lá pẹ̀lú yẹn ṣùgbọ́n kọ́ mo lọ ra alájò kankan kò fi nǹkan kan jọ. o ò lọ. Hmm, mi ò lọ mi ò lọ ra alájò. ó dáa bí yóò máa lọ bóyá ò ní lọ yájà wọlé kan lọ sùn ṣùtì lọ jà lọ sùn. ẹ̀yẹ́ tí ẹ ṣe wọlé díẹ̀ sí i kí ni nǹkan tó fẹ́ máa rò ṣó tó fẹ́ fún rẹ ní high blood pressure ni ìgbà tó bá jókòó tó ronú sẹ́yìn ẹ blood pressure á sí máa rise ṣá lọ sùn. àtòrìláyé tó bá lọ síwájú àtòlọ sẹ́yìn obìnrin láyé bóyá rẹ̀ fọ́ wá o ibi ó máa yá lẹ́rẹ̀ wá a máa fi ṣẹ́ lóògbà ẹlẹ́dàá bẹ̀ ọ́ ẹni tí ẹjọ́ náà ẹ dárí ẹ àtẹkọ́ sẹ́mu ti ń bẹ̀ yìí mọ́ mi ẹjọ́ torí ẹ wò mo mọ̀ pé àṣìṣe mi pọ̀ ẹjọ́ ẹ dárí jì mí ẹjọ́. Hmm, hmm. Dàpọ̀ ó ti tẹsẹ̀ bọnú ẹ̀gún èṣùṣù báyìí ó wá rójú wọ bàtà mọ́ ajé ẹ̀ ti forí kómi ó wá mọ̀nà lé olówó ẹ̀ ṣó tán ẹ ṣé mo sọ fún ẹ mo ní ìyàwó ẹ̀ tó ń wọlé lórí ó máa lẹ́yìn ó lẹ́yìn àbí ò lẹ́yìn ó ti parí ojú ìwọ náà ti jà báyìí. sọ́rí ibi tí gbogbo ọ̀rọ̀ ẹ tó parí sí àbí ó wá ń gbogbo ẹ ti fìdí rẹ ni ó wá mọ́lé wá ó burú èmi ti gbà mo ti gba kádàrá tèmi nbẹ ni mo bí ẹ nbẹ ni máa tiẹ sí. ó wá ń àbí. Eh, ọ̀rọ̀ àgbà bí òṣè lówùúrọ̀ ni bó pẹ́ títí àṣẹ lọ́jọ́ ó ṣe àbí òṣè. ọlẹ ṣùgbọ́n ẹjọ́ ẹjọ́ ẹjọ́ dárí ẹjọ́. mo dárí tiẹ̀ kí ló tún kù nbọ ni máa tiẹ̀ sí. ẹ ti dárí jù. Eh, èmi ti gbọ́. ẹ as in látọkàn yín wá. bẹ́ẹ̀ ni títàn oh. hmm. bó ni máa tiẹ̀ sí bẹ́ẹ̀ mo bí ẹ. ẹ ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe ìgbà tí mò ń bọ̀ lọ́dọ̀ yín mo rò pé kò ní dákin kan san páwá bíi ni mo bá yà ní mo bá ra kíní kékeré pé kí wọ́n gbé fún. ẹ̀mí kọ́ kí n ṣe tèmi àdúgbò mi ò bá yàrá ẹ̀gbẹ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kì í ṣe èmi lónìí lẹ́yìn. ọ̀pá yín mo kọ̀ wá lè. ẹni ọ̀fẹ́ lórí ìkú ọ̀gìrì àti ọmọ ìṣègbè yìí. gift èmi mo rà. ẹ ní ọ̀tá ìwọ dàpọ̀ ìwọ sábà mi ọ̀tá mi. mi ò lè pa ọ̀tá kí n kú kékeré tí mi ò ì tí ì jẹ́ kọ́kọ́ láyé mi. èmi ò tiẹ̀ ní kúkú kan bí o ṣe yíyẹ ẹni tó bá ní kí n kú àwọn tó rẹ̀ wọ́n máa ṣíwájú mi kú ni kì í ṣe ní tẹ̀lé. ó ní ẹgbà kínní ìlú. ẹni tó ó ní ẹgbà kínní. ọkọ ẹ ẹ ẹ wò wọ́n ní ẹ máa gbẹ́lẹ́ yìí ni o. mi nígbà ẹ máa gba ilé yìí o. ẹ wò wọ́n ní ẹ ọ̀gá ṣe ẹ gbádùn àgbo mi dáadáa. ẹ wo mo ń ṣe mu nínú tó bá bá mi lára mu dáadáa mà èmi náà máa wá síbi dídí. ṣiṣẹ́ kẹ̀ ẹ bèrè lọ́wọ́ ọ̀rọ̀ yín bó ṣe wà yẹn kọ́sọ́mà sọ̀tì kó wá fún mi ó pọ̀ rẹpẹtẹ tẹ́ bá mú báyìí ọjọ́ kẹrin ilé ọjọ́ kẹrin ṣútọ́ ní débi báyìí. ẹ ò mọ̀ sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. wà á gbádùn ọ̀gàn gbogbo ara ẹ báyìí ló máa ṣẹ́ka òun àmọ́ yàrá tí máa ń kó wá bì. gbogbo ìdọ̀tí ni tẹ bá wa fi délé báyìí ó máa ṣa gbogbo ẹjọ́ báyìí gbogbo ẹ lọ máa tó dáàbò. kí ló ṣẹlẹ̀ sí ẹ mọ́tò ẹ̀ ń kọ́. ìgboro nìyẹn ti ń bọ mọ́tò hmm. lasma ti mú mọ́tò. lasma hmm. kí ni nǹkan tẹ ìyá àtàwọn lasma jọ fà. wọ́n ń dá wọn lóhùn ni wọ́n níbi tí mo ti dúró tí mo ti ń jẹ́rò wípé kò wá right can you imagine. níbo ni ẹ̀yin náà dúró sí tẹ̀ tí ń jẹ́rò. Eh? ó mọ àwọn ọ̀rọ̀ àwọn passengers yìí tó bá ti ní wíwá wíwá wíwá ò tó yẹ̀ bá ti dúró fún wọn níbi tó ń fẹ́ dúró yẹn problem ni. fáṣọ láti sọ wípé bus stop ni kẹtì máa dúró irú tí irú torí tí nígbà yìí fáṣọ láti ṣe fáṣọ lálẹ́. ó dá kí ló máa ṣẹlẹ̀ báyìí. Ah, wọ́n ti gbé mọ́tò wọ́n ní mo láti sọ twenty five thousand naira láti gbé ilé ẹ̀ ah, ṣùgbọ́n nígbà tá a fa lọ tá a fa bọ̀ wọ́n ṣáà ní òkè táwọn ò bá gbé wọnú ọ́fíìsì o torí àwọn ṣì lè gba five thousand lọ́wọ́ mi èmi á sọ wọn pé àti twenty five thousand o àti five thousand o mi tiẹ̀ ní kankan ti fẹ́ fún wọn so kàn yà gbé mọ́tò síbẹ̀ ni. Ah. lọ́rọ̀ kan báyìí a tún máa mú five thousand lẹ́ẹ̀ báyìí àbí. láti ìjà fìyàn lẹ tó bá dàrọ làwọn máa lọ gbà yẹn gàrí mo ti fi ilẹ̀ sílẹ̀ sọ́dọ̀ wọn. ó dáa kí ni ṣé kí n wá nǹkan tó máa jẹ kí tó máa lọ ní àbí báyìí. Ah, wọ́n mọ̀ tí kò fẹ́ ṣe é sì ni kí n kàn délé kí n wẹ̀ kí n lè sùn torí tètè rẹ̀ mí gan-an tó bá délé lálẹ́ wà á máa fún mi lóúnjẹ. ó kì í ṣe kí n bu àgbo bàbọ̀. Ah, kò burú ọmọ ẹ ọkùnrin fún ọmọ lọ má jẹ disturb ẹ. ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ o ẹ kú jókòó àbí ṣé kí n bá yín bù sí i. ẹ wo ẹ wo àgbo yìí mú gan ẹ sì jẹ́ kí n parí lè ná. ṣáàkì ṣáàkì máa yes ma. ṣáàkì pé lọ́sọ̀dọ̀ màmá Bísí tó bá ti dí mẹ́sàn-án pé mo ní pé irú àjọ tó wà lọ́wọ́ yẹn mo kò fún ẹ wá afẹ́ lọ ra ọjà. yes ma. ẹ wo ọ̀rẹ́ mi. mi góòlù gbọ́ kò ń gbọ́ kọ́ mi. mo ń bọ̀ hmm, mo ló dà. àjọ mo ń bọ̀ mo ń bọ̀ ok mo ń bọ̀ òyà lágbo. ó da ẹ má pẹ́ o. bí gbogbo ọ̀rọ̀ ẹ ṣe rí nìyẹn wà láì ó ti sú mi. Hmm. ga o ẹgbọ́n dàpọ̀ ṣíṣe kù o màá bọ́ idọ́ dẹ̀gbọ́n mi. gbogbo èrò má jẹ́ ń tàn ẹ́ sórí mo appreciate concern ẹ o you know but sórí à ń lọ sí bí ìgbóríwọ̀ bẹ̀ yẹn wádìí ń bẹ̀ yẹn ṣáájú òbí yẹn ó ti sú mi ó ti sú mi tó gbogbo ẹ̀ láti ṣe kí làbá bọ̀ ẹ̀ kò sí nǹkan kan tá a rí mọ́ bọ̀ bẹ́ẹ̀ sọ. ẹ wo ohun tá a bá lọ tá a kọ́ la bá bọ̀ o òun ló mú àwúrò ìgbé nígbà ọ̀nà ṣẹ́ nígbàgbọ́ ìgbàgbọ́ ẹ̀ ló kọ́ ẹ̀yẹ́ ní ká dédé mọ́ ni ṣùgbọ́n wàhálà yìí ti dùn ẹ jẹ́ ká débẹ̀ bá tẹ̀sí nígbàgbọ́ yẹn ó ti tán. ẹ ti kọ epo owó ẹyọ ok owó ètùtù one thousand six hundred. ó pọ̀ jù àbò kéré. ó kéré ni o torí ogun peter ti ń dé gbọ́n náà bèrè wa kò dẹrùn bíi ten thousand twenty thousand pé kódà ó ní fifty thousand bẹ́ẹ̀nbẹ́ẹ̀ bàbá owó tá a ti ná ó tó wo dídí ilé. àwọn ah, tí fáwọn bá wí àwa kì í wí àjẹmọ́nú babaláwo nìyẹn tí a bá ti ṣe gbogbo ilé tí ó wà nílẹ̀ yìí pẹ̀lú àṣẹ tó lódùmarè ìran ọ̀gẹ̀dẹ̀ onígbódò kó yàgàn ọmọ bẹ̀rẹ̀ ní aládìní tó bá máa dẹrú tó bá máa gbọ́mọ wá kí mi bẹ ni kí lọ́jọ́ orí yín ẹ tí ì dàgbà tó ọya ẹ gbọ́ ni wọ́n ní ta ló bímọ bí ọya ta ló yàgàn bí ọya ọya tó yàgàn títí tó tún ro inú ọ̀gán rẹ̀ bí sí. ẹ o bá ń déètì ni. twenty five eleven two oh eight. tí ń lélẹ̀. ẹ bá ṣe oṣù mẹ́fà lẹ débí ẹ bá ilé mi báyìí àmọ́ kì í ṣe ohun tó gbọ́dọ̀ pẹ́ ẹ ṣe ní kíákíá ni. ìyá mi hmm, pẹ̀lú àṣẹ tọ́lọ́run ba. ẹ ṣe o ọlọ́run ẹ̀jẹ̀ lọ́fọ̀ orí la gbé yìí o ifá máa ju yín ṣe o. àṣẹ o ẹ ní sàṣetì àṣẹ o ìran ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgùn àṣẹ o bẹ̀rẹ̀ ní aládùn àṣẹ o yorùbá ló sọ lówe wọn ní akọkan òbí kan wọn kì í wọ́ ọmọ tì hmm. abẹ́mọ̀. bẹ́ẹ̀ni ẹ wo bàbá ifá gbé yìí ọ̀run mi là máa jẹ́ yín ṣiṣẹ́ ẹ wo gbogbo wí tẹ bá ń jábà yóò mọ jẹ fún yín ó gbà ọ lóun bàbá ẹ ṣe. kòbóró màmá lè ti ń bá ẹ ṣe ń bọ̀ ẹ ṣe ń bọ̀ ẹ ṣe ń bọ̀ àdúrà yín á gbà ọ. àṣà o. <coughs> Um... kí ẹ dàpọ̀ sà. dàpọ̀ a olórúkọ ẹni ńlá. kò jẹ́ wẹ́ta lọ́sẹ̀ àbúrò mi pẹ̀lẹ́ o. àbúrò mi nìyẹn. báwo ni lẹ́kọ́. àdúpẹ́ sà. àwọn tó jọ mẹ́ta kí wá dé. ẹ rí lẹ́yìn tèmi àti gbèrú wa rí ní ìdíọ̀dá tá tí mo ní mò ń padà bọ̀ yẹn ọ̀nà ọ̀nà ó nà dáadáa ká má sọ mí hmm, bùkátà yẹn pọ̀ wàhálà yẹn pọ̀ gan ni well àwọn náà lè bí ẹni ọmọ ní kí n mú àbúrò mi lẹ́yìn torí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti di family matter báyìí kì í ṣe èmi nìkan ló affect. lóòótọ́ bẹ́ẹ̀ ni ẹ kó tó ṣàlàyé ohunkóhun ẹ jẹ́ ká bá fani gbólóhùn náà daniel sowo. Ifá láàdá ọ̀pẹ̀lẹ̀ láàdá bòkéré tẹ́ bá ti morù náà lẹ̀ Ifá láàdá òwe gbà kò dání ọ̀sì dáadáa tó bá dání ọ̀sì owó dà ọ̀yá dání ọ̀sì ètò wà lọ́wọ́ ẹ̀ kó wá fi kúnlẹ̀ kó fi kán gbáyà wà wá dà síbi fúnra ẹ̀. Dàpọ̀ Ifáyíndà Ifá kẹ́hìn Ifá ṣe pẹ̀lẹ́ Ifá ní wàá lọ́lá ó ní wàá lálẹ́ o Ifá ní wàá bímọ lémọ ó ní gbogbo ló sì máa dáa jù báyìí lọ Ifá ní nǹkan lọ jáíjáí. Jai, nǹkan fi bẹ́ẹ̀ lọ déédéé ifá ní wàá ṣọ́ra ká má rí já ògùn iṣẹ́ kí ló ń ṣe. bus driver ni mí bus ló wà. bẹ́ẹ̀ni sà. lẹ́yìn ètùtù yìí a gbọ́dọ̀ bọ Ògún Ògún ní fẹ́ jẹ gbogbo àwẹ̀ ọ̀hún. àmín ifá wa ní kòkòrò tí ń jẹ̀fọ́ ó ní ìdí ẹ̀fọ́ ló wà. kòkòrò tó ń jẹ̀fọ́. ifá ti rí nìyẹn. dádì ẹni pé kòkòrò tó ń jẹ̀fọ́ pé ìdí ẹ̀fọ́ ló wà. yes. kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. ní ti wí nù. Ah. Mami, Mami, ọmọ tẹ bí. ìyàwó jọ̀ọ́ àbúrò mi ifá tèmi kì í má jẹ o kí ni mo fẹ́ ifá tèmi ò mọṣọ kò mú àjẹ́ ṣùgbọ́n ifá pòwe ni pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà bẹ́ẹ̀ má délé kó lọ báyàn kan jà pé babaláwo kan ló sọ gbá fún ẹ ló sàwọ fún ẹ kò sí tó jọ do you understand. ẹ jọ ń kú ẹ ti ń bá gbọ́ yín yé dáadáa ó dàbẹ̀ ni pé ní kòkòrò tó ń jẹ̀fọ́. ìdí ẹ̀fọ́ ló wà. ìdí ẹ̀fọ́ ló wà. ifá yẹn sọ fún mi pé ẹni tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ yìí tí gbogbo ẹ̀ fi lọ déédéé ó lẹ́ni tó súnmọ́ ẹ bí ìgbà tí iṣan tó súnmọ́ ọ̀ràn rẹ̀.

Orò jẹ́ agbélé, ìtàlẹ̀ ọjọ́ mọ̀ ó sàn dẹ̀dẹ̀. Ẹni kí n lọ bẹ̀rẹ̀ wá. Kòkòrò tó ń jẹ̀gbá, màámi gógó ni o, ajẹ́ ni màámi. Kí ni nǹkan tó rí tó fi ń sọ ọ̀rọ̀ báyìí? Hmm, ní ọjọ́ kan. Ah, Ara tí mò sọ nìyí, òun ló délẹ̀ yìí o. Tó fi dàbí ẹni pé àbí ìyá yìí ò dáa tí mò ń sọ wípé mi ò fẹ́ kí dàpọ̀ kò fẹ́ yàwó mò ń sọ́njẹ́ náà fún tèmi báyìí ó ti délẹ̀ báyìí gbogbo ohun tí dàpọ̀ ṣe fún wa pátá kò sí ọkọ̀ tó ṣe mọ́ oúnjẹ tó máa ń kó wá fún wa nù léyìí kò yẹ ọmọ o fúnra mi ni mo sọ wípé ah, mo fẹ́ ra kápẹ́ẹ̀tì sínú ilé yìí ọmọ mi sọ fún mi wípé kí n má ra kápẹ́ẹ̀tì òun máa ra rọ́ọ̀gì kò rà ó owó oúnjẹ tó ń fún mi gan pàápàá ó ti dínkù twenty thousand ló ń fún mi five thousand ló kù tó ń fi lé mi lọ́wọ́ báyìí ṣé ó ráyè mi ṣé ó ráyè mi ọmọ tí mo jìyà jìṣẹ́ lórí ẹ̀ tí mo mọ wàhálà tí mo ṣe lórí ẹ̀ tí ìyàwó kan wá dé tó sọ fún mi pé mi ò ní jẹ wọn mọ́ òun náà mà ní jẹ wọn mọ́ ah. Ah, ó dáa. tí mi ènìyàn ń ṣera rẹ̀ ó rò pé ẹlòmíràn lòún ṣe torí pé tọmọdé ò bá mọ wọn lẹ́wẹ̀ẹ́ tí òmùwè ló wè ajá ń sọ́wọ́ ọ̀tún àwa já ìwé ajá sọ́wọ́ òsì àwa fi wọ́n a kọ́ wọn lọ́gbọ́n ni. àtúbọ̀tán lágbà torí ọmọ ẹni lẹ́yìn ẹni torí ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n ó ń para ẹ̀ olóhùn ń pàjá o. ènìyàn ń ṣera rẹ̀ ó rò pé lómìíràn lòún ṣe é. dẹ̀ máa wò ó èmi náà ti jáde lórí ọ̀rọ̀ yìí rí nígbà kan tí wọ́n dẹ̀ sọ fún mi tí wọ́n fi yé mi wípé màámi ló wà ń di wàhálà yẹn pé kí n lọ tẹ̀ wọ́n nínú wọ́n tún ní kí n tún fún wọn ní nǹkan kan jọ sí yìí o pẹ̀lú gbogbo bí ṣe tiraka tiraka tiraka tí mo bá màámi fi wọn gbà wọn jarí kọlẹ̀ wọn gbà wọn gbà kí ní ẹ̀ mi. ẹ wo bàdá mi màámi á dà pé àwọn tún bí ọmọ tó gbóná ju àwọn lọ. dẹ́ẹ̀dẹ́ o. bàdá mi so kò sí nǹkan tẹ́yìn fẹ́ ṣe àbí. sùúrù ni o. sùúrù ni kí ni kó pa wá jẹ àbí tó bá ti pa wá jẹ tán ní ká ní sùúrù ẹ̀wọ̀n tẹ́yìn bá wà ní sùúrù ẹ̀wọ̀n màá mi á gbàdé ni. gbogbo gbogbo ará àdúgbò ni màmú bá jẹ ní màá mi à ẹ̀sìn sì máa fi wọ́n ṣe ẹ̀jẹ̀ lè gbọ́. ẹ wà ẹ tóyìn. ẹ wò ó má gbàyè kó má ṣe mú igi àbáṣáṣá bẹ̀rẹ̀ ká lè rí bòjì. ilé la bẹ̀rẹ̀ gbóná jọ̀njọ̀njọ̀n. take it easy. ìtàlẹ̀ ọjọ́ máa sàn dẹ̀dẹ̀ ogun láyé yìí o ilé ayé ìmọ̀lẹ́. olórí burúkú àná ló bọ̀ yìí. bàbá yóò ṣí máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ọ̀dájú abiyamọ. mújẹ mújẹ ìwọ ìyá ìjẹ oṣù yìí jọ mọ́mí ẹ káàbọ̀ mọ́. kí ló ṣe báyìí. mi ìmọ̀ nǹkan tó ṣe. ẹ̀yin aládùúgbò ẹ máa bọ̀ ẹ wá wọ̀ ọ̀dájú abiyamọ ìyá ìjẹ olóṣìṣẹ́ ajé. sí ẹ. ó ti tó tóyin ariwo la gbọ́ ta fi bọ́ síta ajẹ́ ah. níyà mi tóyin ará àtọ́ gbọ́dọ̀ bẹ gbọ́ nǹkan tó ń sọ yìí o. gbé mo gbé èmi ìyá jẹ. ajẹ́ níyà mi. ajẹ́ ni màá mi ajẹ́ ni. ará àdúgbò ṣé lóòótọ́ lẹ́yìn náà lájẹ. bàbá Mújì mi lájẹ lọ́wọ́ ọdún lẹ́bi kò sóògùn ẹyọ kan bẹ́ẹ̀. ẹ jẹ́wọ́. tóyì mo bímọ. owó mo tí mo jẹ́ wọlé. ilé ẹ̀kọ́ mo tún lọ jogún sínú ilé. mo ṣe wàhálà lórí dìde ẹ dìde. mo gbé o dìde ẹ gbà mí. ẹ dìde wọlé. ìlàkọ̀dá ń wọ̀ ọ̀gbọ́dọ̀ wọlé. lágbọ́dá ló bí òní ó máa ṣe ní ajẹ́ ni mí ó ṣàjẹ́ ó ṣe mí ní àwọn fẹlẹ bònú lọhùn náà bàbá ìwé wọlé ẹ jẹ́ kó lọ sómi lóko bàbá olówó yẹ kó lè wọlé wọlé. ojúmọ́ bí yóò lọ kọ wọ ilé agbóná mẹlẹ ni ojúmọ́ bí ìwọ yóò sọ yìí bí bàbá yìí sọ yìí wọ́n ah! gbà. olówó ni dàgbà òní ó fẹ́ ní òní ó má ṣe ni tàmẹ̀dọ̀ olówó ni dàgbà òní ó fẹ́ ní ìdẹ́kùn àwòfẹ́lẹ́ bònú lọ́hùn lọ́hùn ní kùn ẹni afẹ́ la tó fẹ́ ní dénú. tí ọmọ bá já ọgbọ́n kúkú ìyá ẹ̀ máa jágbọ́n sísìn ni hmm. in fact bàbá ẹ̀ gan máa jágbọ́n sísìn gbogbo tá a palájọ ìwà mú nǹkan tá a sọ ẹ̀ sígbà ẹ̀ lẹ̀ ọ̀sẹ̀ tó wà lọ́wọ́ yìí ọjọ́ mẹ́ta ló máa fi wẹ̀ today sunday àbí wàá lò ní alẹ́ alẹ́ ọ̀la then alẹ́ tuesday sọ́ọ́rí alẹ́ ìjọ tuesday tó jẹ́ the final day time to bá ti mọ̀ pé tó bá wẹ̀ tó wò ní jáde lọ síbi kankan ò ní bọ́ ta hmm. right gbẹ́lẹ̀ wàá fi ankachi funfun wàá fi wé wàá fi We abẹ́ pílò bí tó ń gbórí sí tó bá mọ̀ pé ó máa ń jarun pa pé bá ibi tó gbórí Si kíní ilé yẹ kó ń bẹ ṣé yóò mi yé wà wá gbé matras ẹ sókè wà á fi sábẹ́ matras ìkórè ẹ̀ṣá ti wà ní sẹ́ńtà bẹ́ẹ̀ gbogbo kíhun tí ó bá sá pamọ́ hmm, irọ́ ta ti ń pa látijọ́ yìí hmm. gbogbo àṣírí ẹnikẹ́ni tó ń kó lè wà nídìí kíní máa tún kedere báyìí bí a ṣe bí yẹn pẹ̀lú àṣẹ lódìmọ̀ rẹ̀ ahọ́n mi bẹ́ẹ̀ ni mo sọ fún ah, ẹ take care. mo sì lè fi sápò wá sá. fi sápò ah, ṣé o fẹ́ máa kọ́ lọ́sí bẹ́ẹ̀ a sọ fún wọn. òní ó má ṣe ni tàmẹ́dọ̀ lówó ní dàgbà òní ó fẹ́ ní èkó lọ́hún ní kùn ẹ̀dá ọmọ ṣàlẹ́wà ẹni afẹ́ làmọ̀ àwọn mẹ́ni tó fẹ́ ní dé. àdàgbà ọ̀ wàá dògbò wàá fi ọwọ́ pawó báyìí wàá fi rìgì jobi lágbára ọlọ́run ọba ṣíwárí gbogbo ìdùnnú tí ọlọ́run máa ń fún obìnrin nílé ayé tí fi mọ̀ pé òun ní ìdùnnú ọlọ́run àjogún ẹ̀ fún orí nígbà míì ìyàwó àṣẹ ọkọ tíyàwó yẹn bá wá mọ dídùn ọ̀rọ̀ ní sísọ ọkọ adẹ́foríjì. nígbà míì ó ṣeé ṣe kó jẹ́ pé ọkọ ló máa ṣèyàwó tóun náà bá tún á mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ tó ṣìpẹ̀ ìyàwó náà dáríjì ìyá wa lẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí kóbìnrin kó má jù báyìí lọ ìyá lẹ́jẹ́ fún wa ní gbogbo ọ̀nà ni àwọn àgbàlagbà dẹ̀ sọ pé ọmọdé ò ní mórí jẹ kó má rà lọ́wọ́. gbogbo ọ̀nà tí dàpọ̀ bá fi ṣẹ̀ mo fẹ́ kó dáríjì ni. dàpọ̀. yes. ọ̀nkú ṣé dàpọ̀ sọ fún yín pé òun ṣẹ̀ mí ni. dàpọ̀ ṣẹ̀. dàpọ̀ ṣẹ̀ mí. ṣálíwá ọmọ ilé ojú ni mí tí wọ́n tọ́ nílé ojú tí mo dẹ̀ mọ ojú dáadáa ọmọ àgbà ni mí ọ̀dọ̀ àgbàlagbà ni wọ́n ti wò mí dàgbà wo tí mò ń ṣe àjogúnbá bàbá mi ni ní tìwé mo kàwé àmọ́ ọ̀nà torí dá mi sí ni mo wà yìí gbogbo nǹkan tó bá ṣe fún ẹ please forgive him. èèyàn burúkú ni dàpọ̀ játijàti tẹ̀ ẹ́ èèyàn ìka lásánlásán ni dàpọ̀ nígbà tí ojú ń pọ́n igun dàpọ̀ yìí àwọn ojú tèmi bá ra o. àwọn àgbà pọ̀ wọ́n ní tí iná bá kú á fi rúbojú tí ọ̀gẹ̀dẹ̀ bá kú á fọmọ ẹ̀rọ pò tọ́lọ́dé ò bá sílé ọmọ ní wọlé de ni ìdí nì mi ìfẹ́ kí àyè mi kó ṣòfò nínú ẹgbẹ́ yìí nítorí náà mo ṣe mú ọmọ kan ṣoṣo tí mo bí mo fi fà á lé yín lọ́wọ́ kẹ́ bá mi tọ́jú ẹ̀ kí ìyà kó má jẹ́ ohun tó bá ti fẹ́ ni kẹ́ má bá fẹ́ o ìyẹ́ ò gbọ́dọ̀ jẹ́ o. adépégbà hmm, abiyamọ bọjá gbọrọgbọrọ abiyamọ tòótọ́. ìyá wa ṣé gbogbo òfin àti ìlànà inú ẹgbẹ́ wa lẹ ti ṣàlàyé fún ọmọ yín dáadáa. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni mo ti ṣàlàyé fún kódà ó ti gbà. wo bí ìṣàlẹ̀ wa sórí ẹgbẹ́ yìí ẹgbẹ́ agbẹ̀dẹ méjì ayé òun ọ̀run ni aláàánú lóòótọ́ o bẹ́ẹ̀ sì rí a sì dájú. ó bí arábìnrin ṣọ́ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń wò yìí kí ìyá wa tó kú ló ti fi wá rọ́pò síbí kí ààyè rẹ̀ má bàa ṣòfò. ìdí nìyí tí a fi ń lo aṣọ funfun àti aṣọ dúdú ṣé o rí aṣọ funfun tó ń wò yìí ó dúró fún àánú aṣọ dúdú tó ń wò yìí ó dúró fún ọ̀dájú ṣé o rí tó bá wá ní ẹnikẹ́ni èèyàn kéèyàn tó fẹ́ ṣoore fún wá sọ fáwa èyí a wà lẹ́yìn rẹ̀ bíi ké tí ẹ̀gbínkẹ̀gbín tó bá tún wá ta lé ọ lára tí ẹnikẹ́ni tó bá kọ iyán rẹ̀ kéré wá sọ fún wa a ó gbé ọ níjà nítorí náà wọ́n ṣe ń pe ẹgbẹ́ wa yìí ní ẹgbẹ́ májìyàgbé. Hmm, ọba saliwa wọ́n ní tó bá yá kan kì í tún pẹ́ mọ́ ìwọ náà ti dára wa nu o so gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ó ti dára wa nù nítorí bá fẹ́ àbẹ̀ fẹ́ tó bá sì lo òfẹ́ àwa náà nífẹ̀ẹ́ hmm. adépégbà elédùnmọ́ rẹ̀ àtẹ ọ̀sáfẹ́fẹ́ rẹ̀ ó bá ṣe o wájú àkùn o akẹ́kọ̀ọ́ mo tó bá jẹ lájùlé ọ̀run òun ni kò má bá wọn jẹ gẹ́gẹ́ bí o ṣe sọ fún wa àwa ẹgbẹ́ àti ṣetán láti wà lẹ́yìn ọmọ rẹ̀ láti ti lẹ́yìn àsìkò àlẹ́yìn ẹ̀ gbọ̀ngbọ̀n ibi òkè nǹkan kò sì ní ṣe tó bá ti fẹ́ àwọn àbá fẹ́ tó bá sì lóun ò fẹ́ àbíbá fẹ́ àwa náà wà lẹ́yìn ẹ̀ gbọ̀ngbọ̀n ibi òkè wọ́n wá jọ́pọ̀ mọ́tò kúndùn ọ̀hún rè o. ìyá mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ìyá rẹ ti rè wàlẹ̀ àṣà. ẹ má jìyà òbí ẹ̀yin ẹgbẹ́ má jìyà gbé ìbàjẹ́ lóhùn. ẹ dákun ẹ ṣíjú àánú wo ọkọ mi ẹ bá mi sọkọ mi di olówó ẹ jẹ́ kọ́kọ mi ní owó jaburata kó nípò kó ní ọlá nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe fọ́kọ mi lélẹ́yìí o. ṣálé wá ṣálé wá ṣálé wá kókókó là ń rán fàdí tí o. ṣálé wá ah, wo ìbá dára kí o ro ọ̀rọ̀ yìí dáadáa nítorí àwọn ọkùnrin tó ń wò yẹn wọn ò ṣe é fẹ́ ojú fún o igi dá ẹyẹ fò ní wọn. bẹ́ẹ̀ ni ọmọ ṣàléwá ṣé o mọ̀ wípé ẹ̀kan ló ní àǹfààní láti gbé igbá àánú yìí fún ẹnikẹ́ni tí o bá nífẹ̀ẹ́ sí àmọ́ ọmọ ṣàléwá rò dáadáa o. ẹ ṣé mo dúpẹ́ yẹn lẹ́gbẹ́ mi àmọ́ ẹ̀yin àgbà náà lẹ bọ̀ lẹ wípé bí a bá pa ẹmọ́ nínú oko ilá bí a bá sè nínú ìlàsà oko ẹ mọ́lẹ̀ mọ́ máa padà sí i hmm. ṣe rí mo mọ̀ wípé tí ọkọ mi bá ní owó jaburata owó yìí máa ran ọmọ mi èmi àtọkọ mi adẹ̀ nífẹ̀ẹ́ ara wa púpọ̀ jù ó dá mi lójú pé ọkọ mi ò lè dà mí láéláé ẹ dákun ẹ ṣe fún mi. gbogbo ohun tí o fẹ́ lábẹ́ ẹ fẹ́ àṣẹ sì ti gùn àmọ́ ìkìlọ̀ rèé o gbáàánú tá a fẹ́ gbélé ọ lọ́wọ́ yìí kò gbọ́dọ̀ dojú dé o torí tó bá dojú dé ó léwu o. ẹ wò kò ní dojú délẹ̀ lágbára ọlọ́run kò ní dojú délẹ̀ ẹ ṣeun ẹ ṣeun ìyá. dàpọ̀ wá ní owó jaburata tán ọlá wá dé ipò wá dé dàpọ̀ wá lòun fẹ́ fẹ́ yàwó mi. <laughs> dàpọ̀ àbí dàpọ̀ tẹ̀lé kò ti fẹ́ sọ fún mi àbúrò chief ọmọtayọ. kí ló ṣe. ṣé o mọ̀ pé chief ọmọtayọ tó ti fẹ́ yàwó mi ṣá ládùúgbò bí first wife ẹ̀ ṣe bá jìyà tó lọ́jọ́ àìríjẹ lọ́jọ́ àìrímu lọ́jọ́ kó jẹ́ pé àwọn ọlọ́mọ wọn bọ́ ṣe máa máa ní ìjàra wọn ó wá dùn tán gbẹ̀lọ́ ìṣẹ̀wá mọ̀ pé ó fẹ́ máa kó yàwó jọ. kò yé mi because chief ọmọtayọ tèmi mọ̀ ìyàwó mẹ́ta ló ní ṣé kó tún ti fẹ́ mi lé àwọn yẹn ni àbí wo. mẹ́ta sórí lẹ́yìn mẹ́ta tó ní sílé ó ti fẹ́ méjì sí lọ́jọ́ kan náà pọ̀ báyìí ló fẹ́ yàwó méjì. ṣé irú nǹkan yẹn dà ṣá. lo my dear jẹ́ sọ kí ni kan fún ẹ. mi o personally o èmi ò rí anything tó wà wrong wípé o fẹ́ yàwó léyàwó tó ti ní ilé tẹ́lẹ̀ i mean you see tí ọmọkùnrin tí o bá ti ṣe iṣẹ́ kàràkàrà tó dẹ̀ ti ní owó lọ́wọ́ Mm? There's nothing wrong in wípé ó fẹ́ solidify position in society So sórí tí tí òye wọ̀ ni pé sórí gbogbo ń tà ń sọ yìí hmm? bí ìgbà tí wọn kàn ń gather assets tí wọn acquire properties you know, to to to to to ń enhance personality ara ẹ̀ ní society ni. Mm? wọ́n fẹ́ yàwó yẹn you know ó tún jẹ́ kí wọ́n fi ìwé kó expand kí bí báwọn èèyàn ṣe máa tún wù ẹ́ kó tún wà you know with more dignity and more ah, pẹ́ẹ́n tó lè tọ́jú èèyàn tó pọ̀ báyìí definitely orí jajẹ gan I mean I don't see anything wrong with it well in fact tó bá lè fẹ́ twenty gan go on so ni because even Islamic injunction gan ni ah there is nothing wrong in marrying as much as long as o bá ti lè tọ́jú wọn to dẹ̀ lè satisfy wọn as per oyè oh <laughs> ó ti tọ́. ẹ ẹ ní sùúrù my dear mo mọ̀ yí pé ìwọ ò lè ṣerú nǹkan báyìí mo mọ̀ pé ò lè fẹ́ yàwó lé mi àbí kò tẹ́ lè ṣe láíláí ni mo jẹ́rìí ẹ̀ pé ò lè ṣe. ẹ má lọ gbarú ẹ̀rí yẹn jẹ́ o a má lọ jẹ́ mi lẹ́rìí kẹ́rìí o ìjẹkújẹ ló fẹ́ jẹ́ yẹn èmi mo lè fẹ́ jù yẹn lọ́gán mo gbọ́ kí sọ bí ọ̀rọ̀ yìí ah yóò rí mi ọ̀kan tí táìmù ètò ni you see because gbogbo dáhùn sọ timing ni ṣọdọ àwọn tó máa ń ṣe tó máa ń bu wọn lọ́wọ́ yẹn timing wọn ò wà precise kò wà perfect ni ṣùgbọ́n tí timing bá ti tó tí right timing yẹn bá ti dé báyìí ah <coughs> fifteen twenty gan you know ah ilé àfi dùn sí ni àwòrò bẹ́ẹ̀. pé o lè fẹ́ yàwó lé mi. ah why not <laughs> why not. Ah, lórí yẹn gan mo tún bá tún fẹ́yàwó lé yẹn mo tún fi enhance position náà you see mo promote wọ because naturally wọ́n di olórí ilé nìyẹn ah, ah you for your own good gan tún ni you ah, ni wa ah you wan be commander in chief. ìbolówó báyọ̀ tán ayọ̀ ah, gbàdúrà pé kí táìmì yẹn dé mẹ́rin bí ìrẹ́ bá yóò tán á fi tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ níkùn. <laughs> ẹni tó yó tán tó ń wá bẹ́kùn bẹ́kùn kiri ọwọ́ ara wọn ló fi ń ṣera wọn ìbolówó báyé tán ayọ̀ kan jù bí ìrẹ́ bá yó tán á fi tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ní. kò sí ìwọ láwárí wo fi ọkọ ẹ lọ́rùn sílẹ̀ kó jẹ́ pé ṣe kan tó bá wù láti ṣe. ẹ eh, ẹ ní sùúrù náà kí ni nǹkan tọkọ mi sọ fún yín pé òun fẹ́ ṣe tí mi jẹ́ kó ṣe. nǹkan tọkọ yín fẹ́ ṣe tẹ̀ kó jẹ́ kó ṣe obìnrin tẹ̀ wo yẹn wò dáadáa ó ti lóye oṣù mẹ́ta. bẹ́ẹ̀ oyún oṣù mẹ́ta wà nù mí ṣùgbọ́n dàpọ̀ ń jẹ́ kó yé mi pé ẹ̀rù ẹ òun ní jẹ́ kó ń gbà mí sílé ṣé wàá rí èmi ò wá bá ìjà o. mo wá wọ̀n lé e o mi ò fẹ́ lé ẹ mi ò dẹ̀ wá dálé ẹrú mo fẹ́ kó sún ni tó bá wà lónìí sùn wá dìde pátápátá. good eléyìí ó ti dúró náà. olówó báyọ̀ tán ayọ̀ kan dùn bí ìrẹ́ báyọ̀ tán á fi tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ níkùn. kàpọ̀ fẹ́ fẹ́ yàwó mi nítorí pé mi ì bímọ àwa fẹ́ yàwó tán tí tèmi á wá gbé. Ah. dàpọ̀ jẹun yóò tán ó wá ń ṣe inú gbẹ̀ǹdù sọ́lọ́dẹ̀ ó ti pé ṣonṣo ó dẹ̀ máa rí ṣonṣo nítorí ẹni tó bá ti mọ̀ àti bá yọ ọ́ lọ. a fi tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ níkùn. wà á gbà á ṣojú èmi àti. ètò tó ń wá bẹ́kùn bẹ́kùn kiri ṣe rí pé ìkànnì dàpọ̀ nígbà tí ọlá àdàpọ̀ wá dé tán tí dàpọ̀ wá lówó ó wà wí pé mi ìbímọ ó fún obìnrin mi lóyún. ó fún wọn lóyún. ṣé wàá rí sí pé mi ìjẹ̀bi ṣé màmá wa wòran màá fọwọ́ lẹ́rọ̀ màá máa wòran ni. ó dáa síbẹ̀síbẹ̀ mo fẹ́ kó o forí jìdàpọ̀. Dàpọ̀ ò ṣe dáadáa o ò ṣe dáadáa rárá mo fẹ́ bi ẹ́ lérè kan ni ṣé tí n bá bẹ ìyàwó ẹ níbi báyìí lénìí tó gbọ́ tó gbà tí gbogbo nǹkan yí padà sí dáadáa bíi tàtẹ̀yìnwá ṣé wàá tún máa kóbìnrin wàá fìyà jọmọbìnrin. ọlọ́run ò lè jẹ́ sáwọn ọlọ́run in fact mi ò jẹ́ dọ́wọ́ ẹ̀wò mọ́ ẹjọ́ nítorí ọlọ́run sáà bá mi pẹ́. tó bá wa jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàléwá bá sọ ọ̀rọ̀ dídùn tí ọkọ ń bá aya sọ tí fi gbọ́rọ̀ bá sọ kó bẹ́ẹ̀ kó gbọ́. ṣàléwá jọ. jọ́ ṣe ẹ̀dánù ò tí mọ̀ kankan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ṣàléwá ṣàléwá ó ti lọ sa ṣàléwá. Sarah Sarah. igi àbásásá bẹ̀rẹ̀ ká lè rí bòjì. wọn ò ṣe dáadáa o. ṣe lábẹ́ rẹ̀ gbóná jọ̀njọ̀njọ̀n. o ò ṣe dáadáa ìrìn ẹ̀ sì kú ẹ̀ kan. Orò òjẹ́ agbélé. Olùtúndé gìjà ni. Ìtàlẹ̀ ọjọ́ Kì í kọ̀ ẹ̀kọ́. Ogun láyé yìí. Bó ṣe ń lọ yẹn, ó máa tẹ̀lé. Ilé ayé yìí lè wàá lọ bẹ́ẹ̀ ní ẹ̀bẹ̀ tí nígbà tó bá fẹ́ bá ṣe ti bí tẹ́lẹ̀ ọmọ bọ́ ṣe máa ń pléèdì pẹ́ ṣe máa ń you know that's try wàá padà bá wàá bẹ́ẹ̀ wàá sọ̀rọ̀ dídùn dídùn dídùn fún wọn kó fọ́gìlì ṣé o bá mi yẹ o ò ṣe dáadáa o ọmọ kékeré tó sọ pé tóun bá dàgbà orí ẹyẹ lélò ogun láyé yìí o sórí ẹyẹ ní máa jẹ ní nígbà tí ìyàwó ẹ bẹ ẹ sá tí o padà jẹ èèyàn tán o wá ń sọ lójú ìyàwó tiẹ̀ pé o màmá kò bẹ̀rẹ̀ kó tiẹ̀ máa ṣe ta ló ń dìnnà ẹ̀ lójú ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ láyà gan òun ló délẹ̀ tán sìn ṣe lábẹ́ rẹ̀ gbóná jọ̀njọ̀njọ̀n. lọ́kọ́ ló bẹ̀ dáadáa tó bá wa bẹ̀ẹ́ tí ò bá wá gbọ́ tó bẹ̀ẹ́ tí ò bá gbà ó ti ṣèlérí kan fún mi bí o. ogun láyé yìí o. ó ní tí nǹkan bá yí padà sí dáadáa kún bí tàtẹ̀yìnwá òun ní kóbìnrin òde ní fìyà jẹ àdéhùn yẹn lèmi tẹ̀lé o tó bá bẹ̀ tí ò gbọ́ tí ò gbà àwa mú ọ̀rọ̀ òun fún rẹ̀ àá fi lu àwọn kan jù lọ. ṣe lábẹ́ rẹ̀ gbóná jọ̀njọ̀njọ̀n. kí ni mo yí fún ẹ àá fi ọ̀rọ̀ ẹ̀ lu àwọn kan jù lọ. òròjà gbélé ìsàlẹ̀ ọjọ́ mọ̀ sàn dẹ̀dẹ̀. adùn máa kẹ́yìn òru. ogun láyé yìí o. ọ̀rọ̀ máa jẹ́ sáyọ̀ gbẹ̀yìn ni. ilé ayé yìí mà lé. wọ́n ti bá ní wọ́n wí. ó ṣe é gbọ́ pàǹkàyé kó má ṣe mú wa. igi àbásásá bẹ̀rẹ̀ ká lè rí bòjì. ṣe lábẹ́rẹ́ gbóná jọ̀njọ̀njọ̀n. ẹ kò pa òbó. ẹ kí ló dé yìí nígbà tí tó yàn búrú ẹ̀ hmm. tó pè mí lájẹ tí gbogbo àwọn ará àdúgbò gbogbo ibi tí mò ń rìn sí náà wọ́n pè mí lájẹ bí n rìn sọ́tún bí n rìn sósì àjẹ́ ni tẹ máa wo dàpọ̀ bí ṣàjẹ́ bí ṣàjẹ́ ó tán mo jáde sọ̀rọ̀ wa àti ṣàlẹ́ wa ìyá wa gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe fún mi màá gbà yín nímọ̀ràn kẹ́ ẹ jẹ́ kí ọmọ yín ọkùnrin kó fẹ́ ọmọbìnrin nítorí àsìkò tí ọmọ yín bá fẹ́yàwó sílé àsìkò tó ti ní kékeré ni àsìkò rẹ̀ wà mọ́ gbòòrò sí i pàápàá jùlọ ìràwọ̀ ọmọ yín pẹ̀lú ọmọbìnrin ó bára wọn mu ẹ jẹ́ kí wọ́n fẹ́ra wọn. ìyá wa ẹ̀ ní dààmú lórí ọmọ náà oúnjẹ ọmọ ò ní kúrò lẹ́nu yín ọlá fatia. ẹ wò mọ́ mi ṣe rí èmi gan tiẹ̀ ti wá rí di ọ̀rọ̀ báyìí wọ́n ti fi yé mi wípé ṣáléwá yẹn gangan òun lẹni tó ń ṣe mí ṣáléwá gangan ni kòkòrò tó wà ń di ẹ̀fọ́ tó ń jẹ̀fọ́ ń gangan lẹ́ni bí. <sighs> ṣáléwá ló ń ṣe ẹ́. ṣáléwá ni. olúwa ń di ọrọ̀ ẹ. ṣáléwá ni. Ah! ẹlẹ́dàá mi o. ṣáléwá ni bọ́ ẹ má wọrí everything ma wà okay sí ṣe gbọ́. Hmm? Ah. ṣe gbọ́. ẹ gbọ́ òwúrọ̀ pọ̀. kí lẹ mìíràn mọ́ mi. àpò mo ti gbé nǹkan jẹ. Ah! Eh! mami kí lẹ sọ yìí. mọ́mí ẹ ẹ ẹ ẹ tẹ̀kẹ̀ sí o. ẹ ẹ tẹ̀kẹ̀ farabalẹ̀ ẹ omi. mọ́mí. àtúbọ̀tán lágbà torí ọmọ ẹni lẹ́yìn ẹni ẹ̀pá ń para ẹ̀ ó ló mú pàjá o. ènìyàn ń ṣe rárẹ̀. ẹjọ́ mi kó dáríjì mí náà ẹ́ tí ẹrú ti àjọṣepọ̀ wa kó tiẹ̀ bá mi wò ó ṣe náà ẹ́ ṣàlùwà. kí n ṣàánú ẹ kí irú àjọṣepọ̀ ṣé ìwọ gbọ́ngàn fún ẹrú tàtẹ̀yìnwá ṣá àbí kí ló ń bá mi sọ ní sùúrù ṣe bówó lò wá àbí ó dẹ̀ ni pé ẹni tó bá ń wá owó lọ tó bá pàdé yìí lọ́nà ó máa ń padà ni ṣebí tó bá lówó náà tán èmi tó fẹ́ máa fi tọ́jú lélẹ̀ sórí bí ṣe wà yìí ó tẹ́ mi lọ́rùn kémi àti kájọ máa kópa kájọ máa wò ó kájọ máa ṣe báyìí ó pè mí gan sórí owó tí n bá ti ń ní máa máa fún ẹ àjọ máa kópa àjọ máa ṣe gbogbo tá a bá fẹ́ fúnra wa ó gbọ́ báyìí Ah, eh, eh, eh, ṣàlẹ́wájú má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ wo tó mọ̀ ni wípé tèmi náà bá tún padà ní gẹ́gẹ́ bíi ti tẹ́lẹ̀ ó máa fi da náà ni àlè tí mo ní tiwọ̀ ní gbogbo ẹ̀ náà á fi jọra wọn á fi da ni. kí ni nǹkan tó wá ń bẹ̀ mí fún báyìí mo ní pé mo láì gbé mi àtẹ̀sẹ̀jọ wà báyìí wo tí ìyá mi tó bá sọ̀kalẹ̀ láti ọ̀run tó bá bẹ̀ mí mo ò ní gbọ́ mi ì ní gbà. kò ṣeé gbọ́ ṣàfihàn ìjọ tó dáríjì mi ṣàlẹ́wà ṣàlẹ́wà. ìbò bá sásá bẹ́ẹ̀ rẹ̀ ká lè rí bòjì ṣe lábẹ́ gbóná jọ̀njọ̀njọ̀n òru òjẹ́ agbélé ìtàlẹ̀ ọjọ́ mọ́ ọ̀sán dẹ̀dẹ̀ ogun láyé yìí o ilé ayé ìmàlẹ́. kí ló ṣẹlẹ̀? àbí owó ti fẹ́ tẹ ìwọ̀n gbé mi lẹ́nu ni. ṣé kò ṣe pé dàpọ̀ ti fẹ́ gbọ́ ọ̀nà àbáyọ kò jẹ́jẹ́ 손을 뒤집어 나가 일단 숨을 담 키로 어디도 좀 담이 봐 dáríjì mi èmi náà fẹ́ mọ̀ mo ṣe kà fún mi mọ̀ pé bó ṣe máa rí leléyìí ẹni tó dáríjì mi bá bẹ̀ẹ́ jù jù. ẹgbẹ́nu òsì sọ̀hún ṣé tó ṣe dáa ni kò ṣe é gbọ́ ní gbogbo tó ṣe yìí torí kọkọ rẹ̀ sí ọ látàyè báyé láti bá pé ọkọ mọ́ sí aya aya sì mọ́ sí ọkọ tá sì mọ́ dáríjì ra wọn olótorí pé ọkọ rẹ̀ sí ọ ó sì fìbínú ó fi ó sọ́dọ̀dọ̀ ẹgbẹ́ arílẹ̀ à wọ́n tó sì da wà nítorí ó wá ní ó tọ́tí ọlọ́run kó mọ tàgbó kó mọ fowó àbí kó mọ fi bọ́ ẹ kò da wọ́n náà wọ́n náà wò gbèsè ayé rẹ̀ nísìn ojú wà ní tàǹfẹ́ wà ń wò ó rí nàmọ́ wò ó ń bẹ lára rẹ̀ dàpọ̀ yóò dà fún ọ ó rí bá ti sí ó rọ̀nà gbẹgbà gbogbo àkúrò rẹ pátá yóò padà bọ̀ sípò wò ó n fẹ́ kó bá ń darí aya rẹ kó o ro ti àtẹ̀yìnwá tó gbọ́ wò ìdọ̀bálẹ̀ mi ni. ẹ sọ fún kó má ṣe rẹ̀ léṣe ẹ wọ ẹ̀kú ṣẹ́rí ojú yín ni mo ti òye yín torí mi ò fẹ́ kẹ́ wà lọ́hùn kẹ́ gbọ́ wípé mo ti kó ẹrù ẹ̀ mo ti dà sí títì ọ̀ pé mo ti disgrace ẹ̀ jáde ni mo ṣe dúró pé kẹ́ ẹ dé náà ẹ̀hẹ́n kí tó ṣe ẹni tètè má fẹ́ ṣe ah, eléyìí ti pa mí tán kò dìgbà tó bá mọ̀ bẹ́ sí mi lọ́rùn kò lù mí kó tó pa eléyìí ti pa mí sáyé kí ló kú tó fẹ́ ṣe èmi ò lè bẹ́lẹ̀ gbélé mọ́ o ti di ẹbọra òrìṣà ni bó ṣe wà bẹ́yẹn mo lè sùn lórúkọ náà mi ládùn lórí àwọn èèyàn wá bílẹ̀ mi pé ah èèyàn ṣe léyìí tó ti ṣe nǹkan ṣe é débi báyìí ó rẹ̀ ṣe lájú òun wò so torí ìdí yẹn ni mo ṣe decide pé abẹ́ta kò máa bá kádàrá tí ẹ tó bá di àárọ̀ ọ̀la ẹ máa fún yín ní last ọ̀nà yẹn máa kó gbogbo kangara ẹ máa kó sí mọ́tò wọn á kó wá bá yín kò yẹ yín bẹ́yẹn àìsàn ni inú gbogbo tó ṣẹlẹ̀ yìí o mi ò bínú o àmọ́ ah, dúpẹ́ fọlọ́run ni torí mo nígbàgbọ́ wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ọlọ́run fi kó èmi náà lọ́gbọ́n ni nítorí àwọn iye àṣìṣe gan tó jẹ́ pé èmi gan tó bá jẹ́ pé owó yẹn ti ti máa lọ tó ń lọ́gbọ́n yẹn lọ yẹn tèmi náà bá ti ṣe èmi gan ti kọ́gbọ́n báyìí ẹ mo dẹ̀ wá mọ̀ wípé ẹ sí ìsọ̀rọ̀ náà tí mo kí mo ti kọ́gbọ́n yẹn ọ̀rọ̀ tèmi ó sì máa padà wá dayọ̀ ojú sì máa tọ̀ tá ojú máa tọ̀ tá. dáríjì. ẹ wo ọkùnrin ẹ bá mi bẹ̀ yín. ẹ wọn náà bẹ̀ fún ara rẹ bẹ̀ fún rẹ bẹ̀ fún rẹ. mo ti ń bẹ̀ olóhùn ni ah, kí ni. tó bá lọ síwájú àtúnlọ obìnrin láyé kóyè rẹ̀ kàn wá o kíbi ó máa yà lé wa ká máa fi ṣẹ́ ló gbà. ẹlẹ́dàá bẹ̀ ọ́ ẹnu tí ń jẹ dídùn ó máa jẹ kan o káyé wa má dorí kodò bí àdán o ọrùn tó ń wọṣọ kó má wà kísà jẹ́ àgbáyé ìrọ̀rùn. àtòrí láyé tó bá lọ síwájú eh, àtúnlò sẹ́yìn obìnrin láyé kó yẹrẹ kan wá o